بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 adá ọpẹ́ fún Ọlọ́run ọba ọba tí ọpẹ́ tọ́ sí lórí bó tún ti ṣe oore tó kọ fún wa Ọlọ́run ọba yìí òun náà ni ọba tí ó mú wa rí ìpìlẹ̀ oṣù Ramadan fourteen thirty nine hijira anabi Muhammad sallallahu alayhi wa ala wa sallam A ń tọrọ lọ́dọ̀ rẹ̀ wípé kó fi wá sínú ẹni tí yóò gba àwọn oṣù Ramadan Ọlọ́run wa ṣe nírọ̀rùn wa kí oṣù Ramadan kó dé wa ayé tí ní Ramadan ní hijira wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tó di ìgbèje ọdún àti zero one. zero nine fourteen thirty nine ètò ṣe déédéé ọjọ́ ẹlẹ́ẹ̀kẹtàdínlógún nínú oṣù ẹlẹ́ẹ̀karùn-ún nígbà tí ọdún tiwọn yẹn náà di ẹgbẹ̀rún ọdún méjì àti ọdún méjìdínlógún seventeen zero five twenty eighteen ní masjidu nawal ní agbègbè asẹ́yìn ní ìlú ìsẹ́yìn tafsiri wa ti ọdún yìí pẹ̀lú àánú ọlọ́run subhanahu wa ta'ala ètò ṣe pé à ń bi ọlọ́run ọba nínú ọlá rẹ̀ àti agbára rẹ̀ ọlọ́run ọba kó dákun kó jẹ́ kí àwọn ọ̀rọ̀ tí a máa sọ kó jẹ́ kó wúlò fún àwọn ènìyàn kó ṣe ní nǹkan pàtàkì nínú tí ó yí ìgbésí ayé gbogbo wa sí dáadáa sí. Suratul Baqarah òun náà ni a ti wà nígbà tí a wà ní àyà ẹlẹ́ẹ̀kọkàndínní ọgọ́ta tí a ti gbé lónìí insha allahu ta'ala nínú suratul baqara. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر, نغفر لكم خطاياكم وسنزيد المحسنين فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء فأنزلنا على الذين ظلموا رجزا من السماء

ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọlọ́run sọ fún wa nínú Suratul Baqara ayé ẹlẹ́ẹ̀kọkàndínní ọgọ́ta ọlọ́run ni wa idh qulna udkhulu hadhihi al-qaryata fakula min fakulu minha haythu shi'tum ragadan wadkhulu al-baba sujjada ọlọ́run ni ẹ rántí ìrìn ànábì sallallahu alaihi wasallam rántí nígbà tí a sọ fún àwọn ọmọ ìsirẹ́lì. pé ẹ wọnú ìlú yìí títí ṣe Baitul Maqdis. Fàkúlù minha omi shi'tum rọ́gọ́dá ẹ máa jẹ nínú rẹ̀ nínú ìlú náà ẹ máa jẹ nínú ẹ̀. Ààyè tó bá wù yín ni kí ẹ ti máa jẹ ìjẹ gbẹjẹmúkẹ ìjẹ ẹ máa jẹ nínú rẹ̀. Gbólóhùn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ yìí ọlọ sọ ipe wọ idikulina dikulu hadhihi alqarya ya muhammad nadi nígbà tá à ń sọ fáwọn ọmọ ìsirẹ́lì ipe fún ọwọ́ orílẹ̀ lọ́sìn gbólóhùn òdòkúlò amúrò ni gbólóhùn tá a fi pani látẹ̀lẹ̀ àti ọlọ́wọ́n ọba ó wà nínú rẹ̀ àtẹ̀yìn méjì ló pín sí amúrún kàwé àṣẹ tó jẹ́ àṣẹ ètò ayé pé ọlọ́run bó ti gbé kalẹ̀ ni wọ́n fẹ́ fún ọwọ́ bẹ̀ àti amúrún ṣẹ̀rẹ̀ẹ́yì àṣẹ ọlọ́run tó jẹ́ ti òfin ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ ọlá. لأنهم أمروا بأن يدخلوها سجدا ọlọ́run pa wọ́n láti pé wọ́n wọnú ìlú yìí tí wọ́n tẹ orí wọn tẹ̀kọ́lá ni wọ́n ti kọ́ lórí bàbá tó ń jáda ẹ wọnú òlu náà lẹ́ni tí ẹ tẹ̀ríba sójà dábẹ́ yẹn kẹsì fún ọ̀fọ́rí kalẹ̀ ọ̀sẹ̀ ń pẹ́ yẹ forí rìn lọ́bi jẹ́ pé nínú èdè kíyàn tẹ̀rùn báyìí ó lè túmọ̀ sùjúdù tí ó ṣẹ̀ṣẹ̀ túmọ̀ pé orí ó ṣe kíni o orí ọkàn lẹ̀ tíyẹn bá tẹ ọrùn ó lè túmọ̀ rẹ̀ ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ó pa wọn láti ẹ̀bẹ̀ pé kí wọ́n wọ ìlú yẹn sùjádà ni wàhálà amúrú sẹrẹ̀ẹ́yìn àlámàrí tọ́jẹ́ ti òfin ẹ̀sìn lélẹ́ ìtọ́lọ̀ fẹ́ pé kò ṣe bẹ́ẹ̀. ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá bó ṣe pàṣẹ fún wọn nìyẹn. ثم فتحت فدخلوها بالأمر الكوني lẹ́yìn náà ọlọ́run ọba sílùú náà fún wọn wọ́n wá wọnú rẹ̀ بالأمر الكوني pẹ̀lú àṣẹ tó jẹ́ àṣẹ ètò ayé tọ́lọ́ wọn bá gbé kalẹ̀. àwọn olùmọ̀ nínú tẹ̀síìlì ń wá ṣe ìyapa nípa àti ṣe àdáyẹrí alikọ́ríyà ìlú wo ní jẹ́ kọ́ríyà ń bẹ̀ yẹn tọ́lọ́ wọn bá ilé kí ọlá pa wọn láti pé fún wọn lọ. والصواب أن المراد بها بيت المقدس ìtọ́jú òdodo òun náà ni pé ní tí ọlọ́wọ́n bá gbà lérò pẹ̀lú alikọ́ríyà níbẹ̀ yẹn òun ni Baitul Maqdis ilé olúwa ti bẹ ní Palestine tàbí sí al-Masjid al-Aqsa zadahu Allah subhanahu wa ta'ala sharafan wa ta'zizan wa takrima wa najjahu Allah subhanahu wa ta'ala min bani Isra'il kọ́lọ́n bá kọ́ bá wa la orílẹ̀ yìí àti àyè yìí kọ́ bá la lọ́wọ́ àbúrò àwọn ọmọ ìsirẹ́lì kò sì lékun èyí àti àpọ́nlé àti òkú ìwà náà mọ ohun tí alimọ́sídùl akọ́kọ́ ti ń rí lórílẹ̀ kọlọ́sìn lónìí ní orílẹ̀ kọlọ́sìn pẹ̀lú táwọn tó ń jẹ́ ọmọ ìsirẹ́lì tí wọ́n ń ṣe pẹ̀lú olè olúwa ti ń bẹ níbẹ̀ ètò ìsìnkú ààyè yìí àyè tó bí lọ́gbẹ̀ àwa sí àwa mùsùlùmí ni a sì mọ̀ lọ́pọ̀lọpọ̀ yìí pé ilẹ̀ ọlọ́run ọba lónìí ọlọ́run àti máa jogún rẹ̀ fẹ́ni tọ́ba wò nínú àwọn ẹrú rẹ̀ fẹ́ni tọ́ba ti dèdè ilẹ̀ náà òun náà lónìí lẹ̀ gẹ́gẹ́ bí anagba Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ilẹ̀ nípìnlẹ̀ ó sì jẹ́ tàwọn ẹni ọlọ́run tí wọ́n jẹ́ ní dáadáa tọ́lọ̀ wọn bá ìdèkè ọlá tọ́yọ́nu sí wọn tọ́fẹ́ wọn àwọn ni wọ́n nílẹ̀ torí àlànà ní sallallahu alaihi wasallam sọ pé waju'ilat liya al-ardu masjidan wa tahura gbogbo ilẹ̀ pátápátá wọ́n gbé kalẹ̀ fún pé mọ́sálásí ni wọ́n sì gbé ilẹ̀ fún mi pé kò sí ibi tá a wà tá a ti lè ṣe àlùwalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ayyuma rajulin adrakat as-salah mùsùlùmí yòówù lọ́kùnrin tí sọ̀lá tó bá ba láàyè yòó kọ́yà tẹ́kínì kó ṣe sọ̀lá rẹ̀ náà ni ó tún máa gbé lápẹ̀rẹ̀ ilẹ̀ ọmọ chọ́ọ̀chì kankan ilẹ̀ òsì mọ́ ilé mọ́lẹ̀ tàbí ìgbàlẹ̀ kò sí. tí ìbá ti yí pé fáwọn ìṣesí tí ó bí ìfihàn jáde tí yẹn bá rórí rẹ̀ kan tọ́wọ́ á tán gba sàṣà dáadáa ìwọ́n á bọ́ bẹ̀ ló ti sọ̀láàtù sọ̀láàtù nígbà tó parí sọ̀láàtù tó sálámà ní bá ń lọ lẹ́nu kí wọ́n bá ní àfà sẹ́wọ́n bí dẹ́ ti yẹn ilé mọ́lẹ̀ mọ́ni tàbí ìgbàlẹ̀ mọ́ni sọláàtù rẹ sọhíhà sọláàtù yẹn ti kí ni o wọlé aláàfíà torí pàṣẹ sọlá sọ pé wọ́n ju ìlẹ̀ ti léyà lẹ́ arúgbó masjidan ọ̀tọ̀kùrọ̀ gbogbo ilẹ̀ wọn gbé kalẹ̀ fún anabi sọlá kọ́ máa jẹ́ mímọ́ ó sì máa jẹ́ ìjọsìn fún ọlọ́run ọba ìlú ọ̀la Baitul Maqdis àwọn anabi ọlọ́run àlẹ́ ìsọ̀rọ̀ tó tí wọ́n lò bẹ̀ wọ́n pọ̀ kasi ma gbàgbé pé gbogbo àwọn anabi ọlọ́run tí wọ́n lò bẹ̀rẹ̀ alẹ́ ìsọ̀lẹ̀ tó mu'minuna lillahi subhanahu wa ta'ala wọ́n ju ojú tẹ́lẹ̀ fọlọ́ wọ́n sì jẹ́ tó ti pé wọ́n ní gbàgbọ́ sí ọlọ́run bó ṣe tọ́ sí wọn bẹ́ẹ̀ náà ló tọ́ sí wa ìyẹn àwọn anájọ́ ló tọ́ sí wa síwájú yẹn pàápàá jùlọ nígbà tó jẹ́ pé gbogbo wọn mùsùlùmí ni wọ́n ṣe orí ilẹ̀ yẹn tọ́ sí wọn nígbà táwa ti jẹ́ mùsùlùmí lónìí àwa náà ló ti tọ́ sí torí pé ní tọ́ba wà lórí ìlànà ló ṣe kíni o ọmọ ìsirẹ́lì tó ṣe yí pé ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ó ti sọ fún ọkàn orílẹ̀ ìlú yìí láti ayé ànẹ́gbà Musa alayhi salatu wassalam ìwọ́n tí wọ́n pọ̀ tí wọ́n láwọn ò ní wọ orílẹ̀ náà gẹ́gẹ́ bí ọlọ́wọ́n ọba ti ṣe àlàyé ilé ìfún wa nínú suratu al-Ma'idah tó ṣe kọ́ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ti àlàyé tó kọ̀ fún wa nípa bóun ṣe pa wọn láti wọn wọ ìlú yẹn ṣùgbọ́n kan tí wọ́n kọ̀ tí wọ́n láwọn oníṣe kíni o tí wọ́n láwọn òní wọ orílẹ̀ náà ẹ wo Suratul Maida káwọ àyà twenty one tàbí kótó di twenty one ká lè gbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ká gbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ìdẹ́kẹ́ ọlá tí ọlọ́run sọ fún adébọ̀ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ká lè máa gbé alukur'ani òun náà lọ̀rọ̀ òtítọ́ òun náà ti lọ̀rọ̀ òdodo mùsùlùmí gidi kan kò sì ní máa jà lórí ẹ̀bi bí kò ṣe pé lórí ààrẹ lórí òtítọ́ lórí òdodo òun náà láti láti máa bá ẹni tó jẹ́ olùwàgbọ́ òdodo. bẹ́tẹ̀lì mọ́kìrìsì yìí ọlọ́run ti pa àwọn ọmọ ìsirẹ́lì láti ẹ̀fífẹ́ bí kí wọ́n wọ bẹ̀ láti òyìnbó ayé Ànábì wa Mùsá alayhi salatu wa salam ṣùgbọ́n wọn kọ́ wọn làwọn ò ní ṣe kíni o wọn làwọn ò ní wọ orílẹ̀ náà látara pé wọn kọ́ wọn wọ orílẹ̀ náà ọlọ́run ọba ìlẹ́kíọ́lá kò ṣe ìdíyàjẹ tó lágbára kò ṣe fún wa so ọlọ́run ọba kọ́dà kò ṣe àánú fún wa ní àyà twenty one ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ sọ yìí pé ànábì wọn Musa alayhi salatu wa salam ní sọ fáwọn ọmọ ìsirẹ́lì ìpẹ́yìn ìjọ mi òdòkòló ní awùdọ́lì mọ́kọ́dá tata láti kátàbà Allahu lakum ẹ̀wọ̀ orílẹ̀ Maqdis ilẹ̀ tó mọ orílẹ̀ tó mọ ní ẹ̀wọ̀ bẹ̀ ọlọ́run ti kọ́ kalẹ̀ fún yín ìpẹ́kẹ́ ẹ̀wọ̀ bẹ̀. wala tartaddu ala adbarikum ẹ má yẹ ìpadà o. wàtà ọ̀lẹ́kọ̀ọ́ kọ́ mi kẹ́ má dẹni tí kò fún tí ó rò fún nígbà tẹ bá yẹn ìpadà tẹ́lẹ̀ ní orílẹ̀ kúdùsì yẹn tọ́lọ́ ọba ìdíkẹ́lá ń kẹ́ o. ànábì musa tó tẹ̀síwájú wípé. kọ́ọ̀lù ẹ̀ ń sọ ìlú náà وإنا لن ندخلها حتى يخرجوا منها وإن يخرجوا منها فإنا داخلون. أو من wọ́n wá sọ pé yá Musa ìrẹ́ Musa ó ní ọlọ́run sọ pé ká wọ orílẹ̀ kódò ní fọlọ́sìn ìnà fi hàn kọ́wọ́n jàpá yín dádájọ́ àwọn ìjọ kan bẹ lórílẹ̀ fẹlọ́sìn tá a mọ̀ sí ní al-ardul muqaddasa àwọn ìjọ kan jàbáyìn àjẹnífà ni wọ́n àwọn èyí wọ́n lé pọ̀ wọ́n lágbára púpọ̀ nígbà táwọn ìjọ ti wá wà mbẹ وإنا لن ندخلها دجو دجو أوا لن ندخلها لاي لاي أو نيوبي تريباي ẹ wo bí àwọn ọmọ ìsirẹ́lì wọn ti ń wù ọ̀mùgọ̀ sí àwọn ànábì wọn wọn ti ń wù ọ̀mùgọ̀ sí ọlọ́run tó dà wọn ọlọ́run pa wọn látẹ̀ lórí ahánẹ́bí musa pé kí wọ́n lọ sí orílẹ̀ wọn wá ní pé inna fiha qawman jabari àwọn àjọ àjẹ nípa mẹmẹ wọ iná lánàá ìdókòlè ha abàdà láíláí wọn ti lo lánà abàdà tó wá wà bẹ́ẹ̀ láǹsì ní tàbí ìdùnnú fúnra ara rẹ̀ náà gbére láyéláyé ìníṣe ọtọ ní ọtọ wa fi abàdà sí gbére ó tún fi kún tàbùkọ fi kún ọ̀rọ̀ ńpa àwọn oníwọbẹ láíláí má dáàmú fi hà àníwọ̀bẹ̀ ọ́ àtà yakhruju minha lópin ìgbà tí àwọn ènìyàn bá ń bẹ́ẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ tí ìjáde bẹ́ẹ̀ àti sekele o àníwọ̀bẹ̀ ah, táwọn àjẹní fàyàn bá ti kú ò lórílẹ̀ Filistin ní al-ardul muqaddasa tó wọ́n bá kú bẹ́ẹ̀ àwọ̀bẹ̀. fa in yakhruju tí wọ́n bẹ́ẹ̀ jáde nínú rẹ̀ fa inna dakhilun àwọn náà wọ̀bẹ̀ ṣùgbọ́n tí wọ́n bẹ́ẹ̀ ti kú náà. من الذين يرون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين قال رجلان arákùnrin méjì wọ́n wá sọ báyìí. من الذين يخافون أنعم a عليهما nínú àwọn tó ṣe pé wọ́n ń páyà ìdẹ̀ra oore bá ti ṣe fún wọn pé ìdẹ̀ra ọlọ́wọ́n bá lórí wa oore ọlọ́wọ́n kọ púpọ̀ lórí wa ṣé gbogbo dáadáa ṣe fún wa wọn wá sọ

ẹ wọlé síbẹ̀ lójú ọ̀nà yẹn náà ní kẹ́ gbà wọlé tẹ́ bá wọlé ẹ̀ borí kẹsì wá gbára lọ́lọ́ tẹ́ bá jẹ́ olùgbàgbọ́ òdodo eléyìí ni ní méjì tí wọ́n tún sọ fáwọn ọmọ ìyá wọn yòókù kọlu. kọlu ya Musa iná lánà lókùlà abada iná lánà lókùlà abada má dàmú fi hàn. فاذهب أنت وربك فقاتلا إن هاهنا قاعدون قالوا يا موسى ولا تكر موسى إنا لن ندخلها أبدا دجو دجو أو نبوة بالله máa dààmú fi ha lópin ìgbà táwọn ajẹ nípa yẹn bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ewu pa kí wọ́n gbọ́ wọ́n ní fàzẹ̀ hábẹ́ àǹtà wọ̀rọ̀ kújà ìwọ àtẹlẹ́dàrẹ́ ọlọ́ọ̀tọ́rọ̀ sí wa ìwọ àti ẹ̀ ẹ lọ síbẹ̀ fàkọ̀tìlá ìwọ àtọ́lọ́hún èyí méjèèjì ẹjọ́ lọ jà bẹ́ẹ̀ ẹ lọ bá àwọn ọjà gbàrí nìyẹn ẹ lọ bá wọn jà ẹ wọn tẹ ẹ bá ti bá wọn jà. iná àhùnà ọ̀hìnrú àwọn jókòó bíi dé àrètí èsì àbábọ̀ ìjà yín tẹ bá tó bẹ̀ wà tẹ́lẹ̀dà yẹn lọ. ẹ wo àwọn ọ̀rọ̀ burúkú táwọn ọmọ ìṣeré ti sọ sọ́nà ọ̀bà tí wọ́n ti sọ sáwọn ànábì ọlọ́ àwọn làwọn èèyàn bàbàrà lónìí ẹ wo ọ̀rọ̀ ogun tí wọ́n ti sọ sọ́nà àwọn ọ̀rọ̀ pọ̀ táwọn ọmọ wọ́n sọ ń ọ̀rọ̀ ogun ti pọ̀ nínú rẹ̀ náà pé izhab ọ̀rìndò àwa jókòó dé yìí fi kẹ́ ní tiwa bá wa tẹ́ ẹ bá ti yanjú ẹ̀yìn àti ọwọ́ ọlọ́run àtẹ́lẹ́ra rẹ̀ tẹ́ ẹ bá ti yanjú gbogbo ti bẹ́ẹ̀ àwọ̀ ti bẹ́ẹ̀ ẹ máa ẹ bá wa bẹ̀ fún wa létí àwa náà wà wọ̀ bẹ̀ sẹ́rí pé ìwọ̀n ń gbọ́ ni à ń sọ eléyìí tí wọ́n ti ẹ̀kẹ́ ọlọ́run pé inna Allaha faqirun wa nahnu aghniya wọ́n ní olùsí lọ́lọ́run aláìní lọ́lọ́run àwọn làwọn di ọlọ́rọ̀ àtúntò yẹn náà àwọn Yahudi wọ́n ní yẹ́dùn lọ́ọ̀dì màgbìlúwùlà wọ́n lọ́lọ́ ń hawọ́ wọ́n lọ́lọ́ ń yẹn fẹ́ni kí tọrẹ subhanallah bẹ́ẹ̀ ni kaba yìí àwọn ọ̀rọ̀ tó lágbára wọ́n ti sọ nípa ọlọ́ ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní wàlláhi làwọn sọ́ọ̀ṣì ìbálẹ̀ ìnsá ìbílíla láàbùtà lè ná sí ní kọ́ọ̀là ọ̀mí kíla. لابد للناس من قال ومن قيل قد قيل بالله أقوال منوعة تتلى إذا أرسل القرآن ترسيلا تتلى إذا أرسل القرآن ترسيلا أفني والله وفلو أبابنا لو صاحب الإنسان جبريلا كتب منيا àti malaku jibiril wọ́n bá jọ ń ṣe tí jibiril ń bẹ láàrin wa làbúdàlì nàásì mi kọ́là wọ́n mi ń kíla kò sí tàbí ṣùgbọ́n láàrin àwọn èèyàn wọ́n mọ̀ pé wọ́n ní wọ́n pé wá wọn nípa jibiril náà àbí wọn ní sọ wọn ní wọ́n pè rẹ tó ti bí jibiril ò ṣe bá wa ṣe tí èsì ń bẹ láàrin àwọn ọmọ ẹ̀dẹ́ àwọn ṣíà àwọn ọ̀fíìbọ̀ aléhìn mi náà lọ́yìn wọ́n ẹsẹ̀ ṣìkún àwọn sọ yìí pé malaku jibiril kọ́ ìmì ibi ali lọlọrun àti pé kọ́ra ló ti sẹ kọsọ tó ti sẹ muhammadu lọlọba subhanallah tó ti pé jìbìrì lòsí láàrin wa nìyẹn o ẹ wo àdàparọ tí wọn dá mọ jìbìrì láàrin ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láfààní ti ní wàláhì mọfọlọ ngbọdọ lọ sọ ìbàlì ìnsánu jìbìrì la kápẹ ọmọ ènìyàn bàbá jìbìrì lùsẹ títí jìbìrì náà bá wa sí làbújá lè nà sí mi kọ́ làwọn mi ń pín in la túláàsì ní àrí táwọn yọmọ sọ wọn ni wọn pé pàṣẹ náà wọn da ọtẹ wọn ò ní gbàgbọ́ wọn sì ní nípa rẹ̀ sẹsì jìbìrìlù là ń sọ àníkọ́dé kì í láfi láàyè àkùwá lóhùn náà wà á dùn ọba tó dá wa wọn ti sọ àìmọye oríhànà oríhànà ọ̀rọ̀ nípa rẹ̀ ìlú ẹ̀ náà là sọ sí àkàdébẹ̀ yìí tí wọ́n sọ fún wọn sáré ìfọlá tó kọ́lá pé fáwọn ìhàb àǹtà wọ̀rọ̀ bùkà fà ọ̀rìn yóò àwọn jókòó dé yìí níbàyí. inú ẹ̀ náà láti sọ pé wọ́n ní pé ọlọ́run yẹ́dù lọ́ọ̀dì màbílúùlà ọlọ́run háwọ́ nínú rẹ̀ náà ni wọ́n sọ pé iná lọ́ha fàkírùn nínú rẹ̀ náà ni báwọn Yahudi ti sọ pé ọ̀zẹ́yìrù níbo ni lọ́ọ̀ ọ̀zẹ́yìrù ọlọ́mọ ọlọ́run táwọn náà sọ pé alimasihu kọ̀dìkìlà fi láàyè àkùwálù múna wá àtún àwọn ọ̀rọ̀ oríranran oríranran oríṣiríṣi wọn ti sọ nǹkan lọ. tutila ìlà òtìlá kúrò àánú tẹ́rù tutila ìlà òtìlá kúrò àánú tẹ́rù sí ìlà. àwọn àwọn ọ̀rọ̀ tó ń sọ nǹkan lóyìn á máa kà ń gbà tábà ń kà lùkúrà ní kíkà sísẹ̀ tẹ̀lé ni ṣebí kúrò látúnkà látúndébẹ̀ látúnkà yìí náà tá a bá tún débẹ̀ lọ́la a bá táwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n ti sọ. àwọn ìṣẹ̀lẹ̀ yìí wọ́n á ní àwòkọ́ṣe tiwa lónìí wọ́n tó àjẹ́ mùsùlùmí ní tí wọ́n bá ti ṣe àwa ti gbà pé ọ̀làjú gidi nìyẹn ní tí wọ́n bá ti ṣe ìsìlámù sọ pé ntí kófà sẹ́yìn bá wà ní àwa mùsùlùmí ntí kófà sẹ́yìn bá wà ní ẹ torí pé àgbáyé kẹta làwa wà àwọn ti pinra wọn sàgbáyé àkọ́kọ́ wọ́n ti pinra wọn sàgbáyé ẹlẹ́ẹ̀kejì àmọ́ wàá bíbáyìí báyìí ẹlẹ́ẹ̀kẹta tó wà lẹ́yìn pátápátá kò náà làwọn wa àwọn àti máa wò pé ó yẹ ká ti kọ́ lajú bọ́ ẹ̀sìn yìí torí ó yẹ ká modernize ẹ̀sìn wa yìí ká fún ní model tó tún tó tún dáa ju kó ṣe wà tẹ́lẹ̀ lọ subhanallah ẹ̀sìn islam ò gbà bẹ́ẹ̀ bọ́lọ̀ ń ṣe gbé kalẹ̀ láti jọ́ kìnìún àná yẹn náà ọ̀nà sábà gbogbo ààyè pátápátá ó sì ná sábà gbogbo àsìkò kò sígbà tí ẹ bá tí islam tí ọba ìgbà mu kò sígbà tí islam tí ọba àsìkò tó sì bá yẹ gbogbo ọ̀sẹ̀ déédé ara wọn. ẹ wò láti odidi ọdún tá a ti sọ pé ọlọ́run sọ àdúrà ní california ní sọ̀rọ̀ wáyé tó fi dàsìkò yìí ọ̀rọ̀ ti tún rí mi ní tuntun kásọ pé alukurani ọba lọ jẹ́ pé nǹkan tó ṣe é gbé ní gbogbo gbà òun náà la ń gbìyànjú láti àmì ẹ̀jẹ̀ táwọn àjọsìn alukur'an subhanallah ó ṣeé ṣe kò lè bá gbàgbọ́ báyìí torí pé tọ́ba tún ti di gbàmí kò tún ní bá wọn ṣùgbọ́n lọ́wọ́ bá tó gbé kalẹ̀ ó gbé kalẹ̀ ń gbé kalẹ̀ pé gbogbo ìgbà ní gbogbo àsìkò alukur'an yóò wọn bá gbogbo ayé alukur'an yóò wọn bá wọn. àwọn ọmọ ìsirẹ́lì làwọn sọdọ olùkọ́sí àwòkọ́sí tiwa àwọn tí wọ́n bá ayé jẹ́ wọ́n bá lù jẹ́ wọ́n ti sọ ìsọkúsọ ń pa ọlọ́run kí wàá lè lérò pé wọ́n fẹ́ kọ́ nípa anábìwá Muhammad sallallahu alayhi wa sallam gbogbo òfin ẹ̀sìn ọlọ́run sọ́nà tó láti sọ́nà kí lè lérò pé wọ́n kọ́ parí ẹ mọ̀ pé yọkọ̀ kan yọkọ̀ kan wọ́n máa wọlé tọ̀ ẹ ti di àwọn obìnrin mọ́lẹ̀ women liberation ó yẹ ká tó àwọn obìnrin lẹ̀ ó tó káwọn obìnrin kó nù gbèkú tí wọ́n wà ibi nù orin wọn ni àbí bẹ́ẹ̀ láwùjọ wa ó ní ẹjẹ atún wọn lẹ gbogbo tọkùnrin lè ṣe káwọn náà máa dé ètò bí òwe kówé tí wọn máa ń gbà pé what man can do man can do better wọn ni wọn tún ṣe ju wa lọ subhanallah tọ́lọ́ ti sọ pé wàlẹ́ ìṣẹ̀ dẹ́kẹ́rú kẹlẹ́fọ́n sá ọlọ́run náà lè fi àwọn wá bò wọ́n jìnnà tẹ́fẹ́tẹ́fẹ́ a lè fi wọn wéra wọn akọ́jú àbòlọ̀ tó fi dórí ìjọsìn táwọn tí wọ́n ti sọ láti twenty six tàbí twenty seven tàbí twenty five tàbí ẹlòmíì tí ó ṣe tọ́jú pé sọ láti tí ó ṣe lóṣù twenty three twenty four tẹ̀lómi àti ọkùnrin tó ṣe pé ó ṣe òdìdí táàdì tàbí twenty nine tó fi ṣe sọ láti sọ wá jọra wọn ọlọ́run kò jọra wọn kò jẹ́ ọ̀rọ̀ àwọn aráàlú tó kọ̀ àbí lásìkò míì tóbìnrin ní ẹ̀jẹ̀ nífàásì lára tẹ́kọ̀ọ́ òdìdí ogójì ọjọ́ báyìí ẹlòmíì ò ní ṣe kí ni o ò ní ṣe sọ láti táwa fi wé ìdíje ọkùnrin tó ti sọ láti yẹn wọ́n sọ fún wa yìí pé kò sí fóbìnrin kan sopó mọ́ nìsín kí ni jẹ́ bẹ́ẹ̀ ẹ lọ́ọ́ ya tán ọtúrọ́tàn ẹ lọ́ọ́ ya ẹ lọ́ọ́ ya ìjọba ti lóyún ebi torí oyún ni ẹ dákun kó ẹ lọ́ọ́ ya yẹn tọ́ba tọ́ba ti jẹ́ pé kọba ti segin nìkan kọba lé ẹ lọ subhanallah wọ́n mọ̀ tọ́wọ́ bọ̀ òkè ẹ̀sìn ọlọ́ lẹ́yọ̀kan lẹ́yọ̀kan sí lẹ́yọ̀kan sí ọ̀rọ̀ jihad, wọn tọwọ́ bọ̀ torí wọn mọ̀ pé ta alájà lógun àwọn náà alájà lógun wọn sì mọ̀ pé àwọn ò lẹ́ni ogun gẹ́gẹ́ bí mùsùlùmí sì lẹ́ni ogun torí mùsùlùmí gbà pé tóun bá dógun tóun bá kú tọ́ba ti jẹ́ pé lórí ìlànà lòún jagun sí ṣahada ni insha allah ta'ala tó wọn bá tún kú sógun gọ̀ọ́nì mà tún bẹ òun tún kọ́rọ̀ kẹfìrí wálé subhanallah àwọn ọmọ ìsirẹ́lì àwọn làkọ́kọ́ tètè wa torí ẹgbẹ́ àtàlẹ́ bí sallallahu alaihi wasallam sọ́dọ̀ hadith afa wa bóore rà bí la tẹ̀tẹ̀bi àná sanana máa ń ká ní kọ̀bìlẹ́kọ̀ ìgbésẹ̀ ìlànà àwọn tó síwájú yẹn fẹ́ lè máa tẹ̀lé nígbẹ̀sẹ̀ bàtàkàn sí bàtàkàn débi pé tí wọ́n bá wọnú tábìlì sí ẹ̀fẹ̀ lè wọ̀ mí. wọ́n á bí ìlú àná sọ̀rọ̀ pẹ̀lú yahudu ọ̀nà sọ̀rọ̀ bí anabi sáà yahudi àti nasọrọ ni ọsọrọ fàbẹ máa tẹlẹ lánàá anabi níta ni ìbátúnjẹ táwọn kan bẹ tẹ ẹtùmọ àpèlé yẹn tó jọ ọ lọ. subhanallah àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ń pẹ́lẹ́ dà wà lárí ìyẹpẹrẹ wọn fún ọlọ́wọ́n bá lárí wọ́n ṣe yẹpẹrẹ ọlọ́wọ́ wọ́n ṣe yẹpẹrẹ anẹ́jọ́ Musa aleyhi salatu salam wọn lárí inú ayá yìí naam káyà tó tẹ̀lé. ọ̀rọ̀ ìnílá amúlẹ̀kùn ńlá nẹ́sì wà bí ọ̀pọ̀lọpọ̀ báyìí náà wà báyìí náà lọ́wọ́ ẹ̀ lé fàáfin anabi musa alayhi salatu wasalam ọwọ́ àgbàgbẹ́ rọ́bì ìrẹ́lẹ́dàá mi ìní la amúlíkù ìlà nafsi wa akhi ìní kápá nǹkan kankan lórí àwọn ènìyàn o ẹ̀mí mi nìkan mo ní kápá lé lórí àtúnfọ ọmọ ya ni sí lórúkọ ọmọ ya rẹ bó Harun ṣe jẹ anabi wa Musa ẹ̀gbọ́n àbábúrò ní ẹ sọ̀rọ̀ ẹ̀gbọ́n níbi ẹ̀sìn ọ̀pá yìí musa wọ́n fẹ́ pa gbogbo ọmọ tán tọ́wọ́ bá jẹ́ kó wọ́n fẹ́ pa gbogbo ọmọ tán láyé musa fún wa sọ̀rọ̀ arúnà arúnà tiwa tiwájú anabi musa aleyhi sọlẹ̀tù sẹlẹ̀ ẹ̀gbọ́n ni harun òun lọ jẹ́ fún anabi musa tọ́ ó ní wọ́n lọ́n mí ní kápá kankan lórí ọ̀rọ̀ tó délẹ̀ ju ẹ̀mí mi àtọmọ àyá mi lọ ṣíṣe harun ọlọ́run fọ́fọ́rọ́ kọ̀ bẹ́yìn náà pòǹpìyà sáàrin wa wọ̀ bẹ́ẹ̀ ní ẹ̀kọ́ mi lè fa àtìkè àti láàárín àwọn ìjọ tí wọ́n jẹ́ kò kí ẹ̀ dà àwọn àwọn àwọn ìjọ tọ́kàn wọn lè kókó báyìí tá a bá a ti mú wọn lórí wọ́n ń bọ́ bá a ti mú wọn lẹ́sẹ̀ kò ní wọ́n ń bọ́ gbọ́ alẹ́ abẹ́ mú wọn gbogbo ara wọ́n tún bọ́ mọ́ wa lọ́wọ́ tóbi lè jẹ́ pé ń gbàdánilẹ́bí Musa alayhi salatu wa salam sálàyé àtúnrà àwọn méjì nù wọn pé ẹjẹ arántí ìdẹ̀rọ ọlọ́run ọba lórí wa ẹjẹ àwọ bẹ́ẹ̀ ẹjẹ àtẹ láti ọlọ ìgbà tí wọn kọ. anabi musa alayhi salatu wasalam ọwọ abẹ ọlọ́run ní wọlọ kí n ní kápá kankan o tẹmí mi lọ àtọmọ àyà mi ti ṣe harun alayhi salatu wasalam wọlọ kò ń fi hàn sáàrin wa àtàwọn àjọ kò kí yìí mọ̀jà àtúnjọ máa ṣe àtìrú wọn. mọ̀ pé tíyẹn bá ti gbìyànjú tíyẹn ṣe wàhálà lórí èèyàn lọ́sàn-án lóru ní kọ̀rọ̀ ní gbangba ìyẹn ló ohun ẹ̀dẹ̀ bàtìkẹ́dẹ̀ àtúkẹ́lẹ̀ àdìpé àtìkẹ́dẹ̀ àtìkẹ́lẹ̀ náà kò sí kankan tó wúlò ńbẹ àtúkẹ́ ẹ̀yìn yẹn bá a fi wọn lákèsí àbí mi mọ̀ rírì kúrì ni àbí mi mọ̀ sọ̀sọ̀kúsọ ni àbí mi lòye mi ò kú tó ni. àwọn ẹ̀tọ́ wa pé ojú ọ̀nà náà lẹ wa bó ṣe kúrí náà nìyẹn bó ṣe tọ́ bó ṣe yẹ nìyẹn ẹ wàá bá mi pè lákèsí wọ́n wọ́n pè ya kí wọn má parí ẹrú ọlọ́run àwọn wọ̀nyí ìsẹni tí yẹn lè máa bá gbé dákòókò ìpínyà sáàrin wà táwọn níwáyà anabi musa alayhi salatu wa salam ọbẹ ọlọ́run ọba bẹ́ẹ̀ náà kí lọlọrun sọ. قال فإنا محرمة عليهم أربعين سنة يسيرون في الأرض فلا تأس على القوم الفاسقين ọlọ́run bá wá sọ yìí pé qala fa innaha muharramatun alayhim ọlọ́run ní orílẹ̀ makidisu yẹn al-ardul muqaddasa kó ti dè wọlé wọn lórí a ní kí wọ́n wọ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní jẹ́jẹ́ wọn làwọn wọ̀ bẹ́ẹ̀ fa innaha muharramatun alayhim ó ti dè wọ̀ fún wọn yàtìhùn náà fi àrùn àwọn wọ̀nyí arba'ina sana ọlọ́run ní ó ti dè wọ́n wọlé wọn lórí ní arba'ina sana fún odidi ogójì ọdún ó dé wọlé wọn lórí láti wọlé. yatihuna fil ardi ìdá ìkó ọmọ mú wọn lórí ilẹ̀ wọn mọ dàmúdàbò ní sọ́ba lọ wọn ò ní débẹ̀ subhanallah wọn bá ní sáà fúláàrí kò sí lọ́ba lọ tọ́ba rìn títí títí títí títí yóò ti wò kọ́ yẹ kó òun ti fẹ́ débi tóun dé tọ́yẹ kó tóun lọ yóò kàn sí ni kó sì àdàbí ẹ pé ni mo ti ń bọ̀ náà mo tún tí mo ti ń bọ̀ náà mo tún wà gbogbo ìrìn àjò ẹ̀ tí ó máa rìn tọ́ba ti rìn lọ báyìí ọlọ́run máa darí ẹ̀ tí ó tún máa padà síbi tí ó ti bẹ̀rẹ̀ kò ní lè lọ síbi tí ti ń lọ ọlọ́run ni wọ́n máa dààmú dààmú lórílẹ̀ fọlátàtà alẹ́ lọ́kọ́ mi lè fa ṣùgbọ́n rẹ̀ mú sáà lórí àwọn ìjọ tó ṣe é pé wọ́n jẹ́ kòkí ẹ̀dá tí wọ́n gbàtọ́ lọ́wọ́ bá ìdíkẹ́ ọ̀la. a jẹ́ pé pẹ̀lú àwọn àyà ti ti ń bẹ́nu súrọ́tù Al-Ma'idah yìí láti ayé ẹlẹ́ẹ̀kọkàndínlógún tààtì káyì ó fi ń yé wa ó sì ń jẹ́ tẹ̀síìrì fún àyà tá à ń ké lọ́wọ́ nínú súrọ́tù Al-Baqara níbí báyìí ìgbégbó lọ́wọ́ ọlọ́run tọ́lọ̀ wọ́n sì máa jẹ níbẹ̀ nírọ̀rùn nírọ̀ra wọ̀dẹ̀kọ́ lórí bàbá tó jáda wọ́n sì wọ inú ojú ọ̀nà náà lẹ́ni tí ó tẹ̀rí wọn bá tọ́lọ̀ ń sọ yìí a jẹ́ pé alikọ́ríyà níbẹ̀ yẹn bìmáànà al-ardul muqaddasa orílẹ̀ tí tọ́mọ́ tààmù sí orílẹ̀ Filistin òun náà ni ọlọ́run ọba ẹ̀lẹ́kẹ́ọ́lá òun náà ló pe dókè lọ́jọ́ níbẹ̀ yẹn bí ọlọ́run ọba ìdẹ́kẹ́ láti ṣàlàyé fún wa nínú sọ́rọ́tò al-Maida ajẹ́pẹ́ bíbá yìí alikọ́rí àyẹn ìlú ọmọ ntoma bẹ́ẹ̀ bákan náà ó sì máa túmọ̀ ìgbèríko alikọ́rí à ó lè túmọ̀ ìlú ó sì tún lè túmọ̀ ìgbèríko ìtọ́pọ̀jù tá a máa ń sábà tó náà ní kápẹ́ ní oko alikọ́rí yàtọ̀ òun náà lè yọ fún wa kí ni jámù rẹ̀ ẹ̀yìn lẹ́kọ̀ọ́ ìwé ẹ̀kọ́ lárúbáwá alikọ́rìyà ní mufrad kí wàá ní jámù rẹ̀ alikúrọ̀ alikúrọ̀ tunzirọ̀ ọmọ alikúrọ̀ ọmọ ní hawlẹ̀ ìyá àwọn ìlú tó maka ní jẹ́ ìyá gbogbo olùkọ́ kúrọ̀ oníjàmù alkọ́ríyà so níbẹ̀ yẹn àní pé orílẹ̀ gangan wọ́n jẹ́ kí ni ọ wọ́n jẹ́ al-ardul muqaddasa ọlọ́run wa ni pé kí wọ́n máa jẹ níbẹ̀ nírọ̀rùn nírọ̀ra ní gbogbo àyè yóò tún ọba fẹ́ ni kò ti máa jẹ a rí i pé àánú ọlọ́run lélẹ́yìí ìdẹ̀rọ̀ ọlọ́run ọba tọ́lọ́run ọba ìlẹ́kọ̀ọ́ láti ṣe fún wọn òun náà lélẹ́yìí ọlọ́run tí wọ́n bá wá wọ orílẹ̀ yẹn wọ́n wọ sojada lẹ́ni tí wọ́n tẹ̀lé wọn. bákan náà wọ́n dẹ́kọ̀ lórí bàbá sùjádà ẹ wọ orílẹ̀ ẹnu ọ̀nà al-ardul muqaddasa ní sùjádà lẹ́ni tí ó forí kalẹ̀ ní ìforí kalẹ̀ gidi wọ́n bá forí kalẹ̀ bẹ́ẹ̀ ìtumọ̀ ẹni pé wọ́n ṣe ní ṣukuran lillahi subhanahu wa ta'ala ní ìforí kalẹ̀ pé a ọlọ́run ìwọ náà ló ìlú ìwọ ní nírọ̀ra láti fi dúpẹ́ fọlọ́ ọba ìlẹ́kẹ́ ọ̀làdé ìtàmà sí sàjìdá tó ṣòkò. torí pé tọ́lọ́wọ́n bàbá ní pé kéèyàn ò ṣe nǹkan kankan téèyàn tún wá rí nǹkan náà ṣe ọtọ́pẹ́ òtù ọpẹ́ torí pé àwọn kan lọ́lọ́run ni wọ́n ṣe wọ́n ti wọ́n rí ṣe. àwọn yìí wọ́n pọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀. ìgbà tí wọn ò ṣe bẹ́ẹ̀ ìyá ọlọ́run ọba ilẹ̀ gbẹ̀lájẹ́ o ọlọ́run wọ kúlù ẹ̀sùn wa máa sọ pé ẹ̀kọ́ tó ń ọlọ́run o pàforíjì wa rẹ o pa àtìsẹ́ wa rẹ pa ẹ̀ṣẹ̀ wa dákun parẹ́ pa àtìsẹ́ wa rẹ ayé ẹ̀sọ́ àná dùnú bana wa ọ̀sà ọ̀nà ọlọ́run àti tẹ̀lé àtẹ̀rẹ́ o àtúnwá forí kalẹ̀ ọlọ́run dákun àwọn àtìsẹ́ wa dákun foríjì wa. ọlọ́ọ̀ni kan sọ bẹ́ẹ̀ ìwọ kó lò ṣe tọ̀tù tẹ́ bá sọ bẹ́ẹ̀ náà ti lẹ́kùn ọ̀nà ìyàtọ̀ á forí àwọn ẹ̀ṣẹ̀ yín á fi jì í tẹ́ bá síbẹ̀ ṣùgbọ́n kàkà tó fi yẹ kó sọ ntọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ni wọ́n sọ wọn ò sí wọn ò sí bẹ́ẹ̀ wọn sì sọ bẹ́ẹ̀ tẹ́ẹ̀dì ṣe tọ́tún wọn ni ṣe ń ọ̀tún kí ni wọ́n fi kún yẹn wọ́n fi lónìí kún ṣe pọ̀ wọ́n wá pè ní ṣe ń ọ̀tún ìran nínú èso ni bíi bàbá wọn dárúkọ wọn ò pé ṣètò tó ń tọ́lọ́ ọba ìlẹ́kọ̀ọ́lá ni wọ́n pè é ọlọ́run tẹ bá sọ bẹ́ẹ̀ pé ọlọ́run pàṣẹ wáré náà fìrì lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ ọ̀yá kọ́ á ṣàforíjì gbogbo àwọn àṣìṣe yìí tẹ̀sí ọlọ́run náà forí ẹ̀jẹ̀ kí wá sí yẹn nìkan o wàtánàzì lọ́lẹ́mọ̀ sí ni àwọn tí wọ́n tún jẹ́ nírínú yín á sì lékun dáadáa àtúndékùn ẹ̀ fún wọn. owó pé ẹ wọ́ bẹ̀ àti ọlọ́run ni iṣẹ́ dáadáa lẹ ti ẹ forí kanlẹ̀ àti ọlọ́run ọba ni pé ẹtún dúpẹ́ kọ́lọ́run ní kẹ́ ẹ wọ́ bẹ̀ rọrùn àti ọlọ́run ọba ni iṣẹ́ rere lẹ ti ẹtún wá sọ pé ìtọ́tún foríjì wa ọlọ́run ọba ọlọ́run ni á wàá sa foríjì fún nítorí pé ẹtún ra foríjì á tún sàlékún fún gbogbo ẹni tó jẹ́ ní ire kí gbọ́rọ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ọ́lá ti sì máa ń tẹ̀lé ọlọ́ọ̀lọ́ ìyẹn tọ́lọ́ sọ fáwọn ọmọ tẹ̀lé nínú nínú àyà yìí ṣùgbọ́n kàkà tó fi ẹ̀kún ó ṣe ìtọ́lọ́wọ́n bá ìlẹ̀kọ́ lára wọn wọn kọ̀ ó ṣe ìtọ́lọ́wọ́n bá ara wọn ọ̀tọ̀ ni tí wọ́n ṣe ni tí wọ́n ti ṣe ìyapa sí ìtọ́lọ́wọ́n bá ìlẹ̀kọ́ láti mọ̀ ṣe. àyà yìí ká fura irú rẹ̀ méjì òun náà lọ́wọ́ àti alùpùpù nìkiri irú rẹ̀ méjì lọ́wọ́ nínú alùpùpù nìkiri ní tó ní ṣe pẹ̀lú almutashabihatul lafziyya pàápàá jùlọ fáwọn tó ń ha alukur'an ìjẹrì àyè tá a gbà lérò pẹ̀lú pẹ̀lú rẹ̀ méjì wọ́n wà ní alukur'an ìjẹrì ó ní aya tọ́lọ̀ ti kọ́kọ́ sọ nípa babaláwa Ádámù alayhi salatu wassalam nípa bíbẹ nínú àlìjáná wọn àtìyàwó rẹ̀ ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá nígbà tí wọ́n sọ ti anabiwa Ádámù alayhi salatu wassalam ọlọ́ni wàyẹ̀dẹ̀ kúlù náà dọ́kọ̀lù wàyẹ̀dẹ̀ kúlù náà já ádámù ọdọ́kọ̀lù àǹtà wà zọ́ọ̀jú kàlí jannata fakula minha rọ́bàdàn haythu shiktuma ẹ̀wọ̀ bọ́lá ọ̀sẹ̀ wíwẹ̀ fakula minha rọ́bàdàn rọ́bàdàn yẹn sáájú níbà yìí fakula minha rọ́bàdàn haythu shiktuma ṣùgbọ́n bí eléyìí fakulu minha haythu shiktum rọ́bàdàn ìmọ̀ fẹ́ dàgbọ́ mẹ́ni tó bá hákùrá nìyí ṣùgbọ́n tó bá ti mọ̀ yí pé tí ádámù alayhi salatu wassalam rọ́gàdá wá síwájú rẹ̀ làwọn ọmọ ìsirẹ́lì yìí lẹ́yìn ṣètùmí yẹn ní kíni o ní rọ́gàdá tó wá ìrújú tó fẹ́ ṣẹlẹ̀ sí nípa hízù rẹ̀ yóò ṣe kíni o yẹ yẹ kó tó sì mọ̀ pé tí ádámù alayhi salatu wassalam nígbà tó lọ́n sọ̀rọ̀ níbẹ̀ ọlọ́run وإذ قلنا يا آدم اسكن أنت وزوجك الجنة فكلا منها رغدا فكلا مني níbí báyìí fakulu lele flora jamu nìyẹn tó ẹ tọ́ba jẹ́ hafi tọ́ba ń wo àwọn tó ní í ṣe pẹ̀lú al-mutashabihatu lafziya àwọn tó jọra wọn nínú gbólóhùn tíyàn bá máa ń wò tó sì máa ń kíyèsí dáadáa tó ó súnmọ́ pé ẹ ò lóyàn téèyàn ti fún al-Qur'an al-Karim ní ṣe kí ni o kò ní máa jà pàpà rárá kò sì kọ́ ma níṣẹ́ lè yàn máa yà gédégédé sí rárá wa tó ká fura sí agbègbè gbogbo àti àǹtẹ ṣẹ́gun dáadáa. so eléyìí òun náà ni aya alákọ̀ọ́kọ́ nínú aya ti atúlónì ìpè ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ kò sì sọ fún àwọn ọmọ ìsirẹ́lì nìyẹn pé kí wọ́n wọ al-ardul muqaddasa wọn bá sí wọbẹ wọn wọbẹ wọn gba ojú ọ̀nà tọ́lọ́run fẹ́ wọn gbàbẹ̀ wọlé wọn wá forí kalẹ̀ lẹ́ni tó dúpẹ́ fọlọ́wọn ọba ìdèkì ọlá wọn sì tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba ìlẹkẹ ọlá tó wọn bá ti bẹ́ẹ̀ wọn lọ foríjì wọn bákan náà wọn sì tún ṣe àlékún dáadáa fún gbogbo àwọn tó ṣe pé wọn jẹ ìdílé àtẹtọlọ ń pa ni ṣùgbọ́n kàkà tó fi ẹ káwọn ẹsẹ ló ṣe báyìí wọn ṣe bẹ́ẹ̀ kágbọn tọlọ ọba ìlẹkẹ ọlá sọ ní àyà tó tẹ̀lé. فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يرصدون قلوني فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم أوت توسبوا wọ́n bá pa ọ̀rọ̀ tọ́lọ̀ wọn bá sọ fún wọn ìtọ́lọ̀ sọ fún wọn pé wọ́n sọ wọ́n pa ọ̀rọ̀ rẹ̀ sí nǹkan tọ́lọ̀ wọn bá ìlẹ́kẹ́ ọlọ́ọ̀pá wọn láti ẹgbẹ́ wọn sọ. a sì mọ̀ yí pé ìtọ́lọ̀ wọn bá ní ká ṣe lọ́yẹ ká ṣe ètò ọba ní ká má ṣe tá a bá èèyàn bá yà lórí ẹ̀ ètò sùn kéré jù nínú téèyàn lè rí bẹ̀ ni pé ṣebí ìsinmi ni ẹ ṣe lẹ̀ ṣe ẹ lọ síbi ètò ẹ̀sìn òun náà kẹ́ gba ẹ̀sán ìtẹ̀sìn lọ́wọ́ ètò kéré jù ní. ṣùgbọ́n dájú ìpẹ́ ń tọ́ba bá bẹ̀ wò ó súnmọ́ pé yóò rí ìyá ọlọ́wọ́n ọba ìlẹ̀kì ọ̀la ẹni tọ́ba ti ń tọ́lọ́wọ́n ọba ìlẹ̀kì ọlọ́wọ́ pàṣẹ kò sí yóò rí ìyá ọlọ́wọ́. ọlọ́ni fàbàtàlà lẹ́dínà bọ́lá mú ọ̀wùlà nìgbọ́ wọn bá pààrọ̀ ọ̀rọ̀ tó yàtọ̀ sí ọ̀rọ̀ tọlọ́run ọba ìlẹkẹ ọlá pa wọn láti ìpè fún ọsọ wọn pààrọ̀ rẹ̀ síra wọn. a sì mọ̀ pé tọ́lọ̀ ní fún ọsọ ní kíni wọ́kọ́ló ṣètò tó ń dáhùn sí ìlàgùn ọ̀tọ̀ yà kù ṣètò ọlọ́ọ̀ni kọ́ wí ṣètò tó lásán lọ́npa wọn láti kàkà tó fi wáyé kó wí ṣètò tó yẹn wọ́n yí ọ̀rọ̀ lọ́wọ́ ọba ìlẹ̀kùn ọ̀la wọ́n yí gbólóhùn yẹn padà ó di ṣín pọ́n ètò nínú nínú wọ́n ṣe kí ni o wọ́n yí gbólóhùn yìí wọ́n yí padà síbẹ̀ nígbà tí wọ́n ti wá yí nǹkan padà tó ti yàtọ̀ sí tọ́nà ọba ìlẹ̀kùn ọ̀la tọ́fẹ́ kún orí tọ́fẹ́ kún owí wọ́n ti tara bẹ́ẹ̀ wọ́n ti dẹni tó ṣe àbòsí fọ́lọ́wọ́n ọba ìlẹ̀kùn ọ̀la àbòsí tí wọ́n ti ṣe yìí torí pé wọn ọ̀tẹ̀ láti ọlọ́run wọn ti ṣàbòsí fọlọ́run ṣùgbọ́n nídàkejì orí ara wọn ni wọ́n ṣàbòsí. amọ̀lẹ́ lọ́pọ̀lọpọ̀ nu aya tọ́lọ́run ni wọ́n máa ń lọ làmúná wọn ṣàbòsí fún wa walakin kanu anfusahum yazlimun. ṣùgbọ́n wọ́n ṣàbòsí fún orí ara wọn ni torí pé ńgbà kò ti sòfin ọlọ́run wọ́n dunra wọn ní nǹkan nígbà tí òtún wá sòfin ọlọ́run tí wọ́n ti dunra wọn lóore wọ́n tún lẹ́sọ̀ tàbí pé ẹni tí ó tẹ̀lé tọlọ́hún ó dùn rẹ̀ ní ìkànnì o kò ṣàbòsí fọlọ́hún sórí ara wọn wọn ṣàbòsí. ọlọ́run sọ pé fàbádàlà lẹ́bí náà rọ́lá mú kọ́wọ́lá wáyọ̀ lẹ́bí ètò ìlera. àwọn tí wọ́n ṣe àbòsí yìí wọ́n pààrọ̀ tí wọ́n ní fún ọ sọ wọ́n pààrọ̀ rẹ̀. nígbà tí wọ́n ti wá pààrọ̀ rẹ̀ فأنزلنا على الذين ظلموا رجزا من السماء ọlọ́run ni a wá sọ̀kalẹ̀ lé lórí a sọ̀kalẹ̀ fáwọn tó ṣe bí wọ́n ti àbòsí yẹn pẹ̀lú àbòsí tí wọ́n ṣe yẹn a wá sọ ìyàkalẹ̀ fáwọn tí wọ́n ṣàbòsí. rijzan bimana al-azab ayé azaban ọlọ́run sọ ìyàkalẹ̀ fún wọn. ìyà tó tọ́ sẹ́kù kèsì pé yàtí ọ̀kárí sẹ́mi pé gbà mí ẹ̀bùn lè má kárí ẹ máa já mara yín lọ́wọ́ ẹ máa já mara yín lọ́wọ́ ìyẹn ilé ìlú tó kò tún sẹ́kù. ìyẹn tá a sọ yìí pé rejizam yìí pé bìmánà àlàzáàbà mi ń gbólóhùn ọlọ́run ọba ìrèké ọlọ́tọ̀ọ̀lọ́ sọ pé tí ń sọ nípa àwọn ọmọ ìsirẹ́lì yẹn náà nípa nẹ́dùá musa alayhi salatu wa salam nígbà tó lọ́n fún ní àwọn àmì oríṣiríṣi ní fún ọlámi àmì oríṣiríṣi tí wọ́n fi nígbà tó pé ànábì ní ànábì wa fún àlè ìṣẹ̀lẹ̀ ṣoṣọlá gbogbo ìgbà yòówù tí àmì kábà ti dé látọ̀dọ̀ ànábì Musa sí àwọn ọjọ́ rẹ̀ gẹ́gẹ́ bọ́lá wọn ti rán àdámà sí wọn ọsọ mi wọn jẹjẹ wọ́n tọ̀ fáàdì à ọlọ́run náà pọ̀ lọ sí wọn gbogbo gbogbo dúkìá gbogbo wúlé wọn gbogbo rí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ síbẹ̀ káàkiri lọ gbogbo ọ̀dẹ̀dẹ̀ kò síbi kankan tí wọ́n fẹ́ gbẹ́sẹ̀ sí láti kọjá pọ̀pọ̀lọ tọ́lọ́lẹ̀ mi ò pé ọpọlọ ah, kẹ́míkà ní fìbá yé wọn jẹ́ ìwọ náà sì ní rìn débi tó ti rí kẹ́míkà tọ́ba fẹ́ bọ́ tàbá kò ti kò jọ lójú gbára gbára ó fún ọ ní máàkì méjì ó ti kó sápò kínní ó kó sápò kejì ó kó sí ọ lábẹ́ àtọ́ sẹmọ pé wàhálà dé yẹn lọmọ yẹn kókó lọ́rọ̀ kẹmíkà torí ẹ wọ́n má yà àlẹmú jùlọ dàrọ bí kájí là o kò sẹ́ni tó mọ ogun Ọlọ́run bó ti tó gbọn ti pọ̀ tó nìkan ṣoṣo tó jẹ pọlọ pé iná mọ aláyà sáhì ayé yàtọrí bàbá sàlà má bàrú bàtà fama fọfọmọ Ọlọ́run òtíjú àti gbàgbẹrẹ tó kéré bí ẹ̀fọn òtíjú àti gbẹkalẹ tàbí tó wà lókèrè tó ju bẹ́ẹ̀ lọ síbẹ̀ iná ara pẹ̀rẹ̀ ẹ̀fọn gẹ́gẹ́ bá a ti sọ́tẹ̀ ìbá kọrin àkọ́kọ́ láyé nù àbí ẹ̀ńtọ́ kọ́kọ́ kọrin láyé bí àtàwọn èèyàn ayé ọ̀gbọ́ tiẹ̀ wọn ọ̀fẹ́ tiẹ̀ ẹ̀fọn ni akọrin àkọ́kọ́ láyé nù ṣùgbọ́n bó ṣe kọrin sáyé fẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ náà la ní ṣe fẹ́ gbogbo akọrin kí kálíkì àmọ́ ètò onísùnà ní ṣe kíni o kò ní fẹ́ ta kọrin torí pé kọ rọrùn kí ismail shaitan àti Qur'an rahman kọ́ wá papọ̀ sínú ọkàn mùmíní rárá kò tètè kò ṣeé ṣe ọlọ́run bá la ń bẹ̀ ọ́ ọlọ́dà kọ́sà fún wa ẹ wo ẹ̀fọn yìí tó bá bẹ̀rẹ̀ sí ní kọrin síyàn létí ó ti mú aṣọ onípe lónìí ẹ̀fọn oníjẹ ní wọ́n bá máa sọ fi bo gbogbo ara rẹ̀ jágbà pé ooru òmú ọ̀sá daṣọ bo gbogbo ara rẹ̀ òun á dé títí rẹ̀ mm, mm, mm, ó rò pé bí ẹni bó ti wà nínú aṣọ ni wọ́n bá yìí sí aṣọ báyìí gbúrú ọ̀fẹ́ máa ṣe bẹ́ẹ̀ lábẹ́ ìgbà tí wọ́n ti sí aṣọ yẹn o ti kó sí o ti kó nulẹ̀ ọba bo ẹ̀fọn mọ́ra yọba di kóṣà odidi ẹni tó gbọ́n yọba máa kó ìgbàdúgbò rẹ̀ kóṣà yóò tó bá bọ́mi kóṣà ìyá bá jókòó pé ah ìyẹ nǹkan yìí tẹ́ bàmí dé lórí ọlọ́run lọ́mọ ah ọlọ́run máa bá yẹn já o nǹkan tó kéré jù ọlọ́run ti èyí ó sùn èèyàn abẹ́rẹ́ rí dáa mọ̀ pé tẹ́lẹ̀ mọ̀ pé ah ilẹ̀ fún wọn mi ah ìyẹn wà wọ̀ tó o sì pélẹ̀ tọ́fẹ̀ yìí ah ilẹ̀ fún wọn mi ọlọ́dà kò má fúnlẹ̀ mọ́ wa o lọ́ má fúnlẹ̀ mọ́ wa o torí ẹni tí ilẹ̀ bá fún ma ọ̀rọ̀ rẹ̀ lójú tì gbogbo tí ẹ bá ń sọ báyìí lódì lódì ni ọmọ gbọ́ yìí èèyàn mọ̀ òpin lágbájá nǹkan kan ò sí ọ òun ló mọ bí bàtà ti ń gbé tòun lẹ́sẹ̀. ọlọ́run bọ̀fá bọ̀fá dẹ̀ ọ̀nà tí wọ́n pọ̀ lọ. wọ́n jà rọ́ọ̀dà ọlọ́run tata sí wọn. wọ́n kó mọ́là ọlọ́run tó ń ran iná kòkòrò náà ọ̀nà tí wọn. èyí náà ti mọ bí kòkòrò náà ti rí ẹ̀yà pàyàpà àti tẹ́ ẹ̀ bá ti sáré kánná méjì báyìí tẹ́ wá tẹ́ tẹ́ yín ẹ̀ àbí tẹ bá filẹ̀ tẹ mú nǹkan bí òkúta tẹ ti lọ mọ́lẹ̀ tẹ bá sáré fúnná yọmọ sí yìnyín yìnyín yìnyín yìnyín báyìí tọba lọ fọ ọkọ báyìí ọkàn máa lọ ọmọ wa yọ máa lọ ni. a ó sì máa pọ̀ nínú nínú obìnrin nígbà kan tọ́wá ti kirikiri báyìí ọba yọ báyìí náà ni tọ́ba fọ́ tẹ́ ń pẹ́ pẹ́. subhanallah ọlọ́run fi bá wọn jà gbogbo ìgbà yóò táwọn ìṣẹ̀lẹ̀ yìí ọbẹ̀ látòrí àsìní ìyẹn tọ́lọ̀ ti bá wọn jà gbogbo ìgbà tí ṣẹlẹ̀ bá ti ṣẹlẹ̀ wọn lọ máa bá anabi musa pé la in kashafta anna rijza bìtá àfẹ́ lónìí ìyàtọ̀ ṣẹlẹ̀ sí wa tọ́lọ̀ fi jẹ wa ìfọ́ ọba ilé bá wa ká kó tí ò wa mọ́ á jẹ̀lẹ̀ tó nígbàgbọ́ ṣùgbọ́n tó bá wa bí ètò ikú ni tí ní tó ń bá rẹ bọ̀ òun ò tún jẹ bọ́ máa wọ̀ tọ́ba tó kéré bọ́ wájú yóò tún jẹ́ yóò tún fẹ́ gbolé wọn jẹ́ bọ́ má. gbogbo mọ̀rọ́ọ̀t gbogbo àtọ́lọ́ wọn bá ilé kíọ́lá ń gbé àwọn àmì wá tó ń gbé àwọn àmì wá fún wọn wọn lọ bá níbi musa yìí pé tọ́ ọba ilé kákínní ìfò fún wa àjẹ àwọn àna àti ọjọ́ olùgbàgbọ́ ṣùgbọ́n tá níbi musa bá bẹ̀ lọ́tọ́ lọ́ba ti ká kó ìdáhùn yẹn kò tóun ó tún adé wọn tán ni subhanallah ẹ̀rí odidi àmì mélòó lọ́wọ́ fún anabi musa sí àyàtì sísí àyàtì àmì mẹ́sàn-án ọlọ́run fún anabi musa alayhi salatu wasalam nǹkan yóò di lọ́sọ̀ pàtílẹ̀ àti kọ́tọ́ ọgbà bí yaba ètò gbogbo òfòpin kí màlẹ́ òde. wọ́n sọ pé la ń kẹsẹ́ fún ẹ̀nà rẹ́jìdá tọ́ ọba ilé bàbá ká ìyàwó àwọn agbọ̀yẹ́ pé gbàtọ́ lọ sí pé àrẹ́jìdá níyàgbẹ́yẹ náà wà á ń zanná alàlẹ́bí náà zọ́là mú rí ìzàmì náà sàmà àjẹpẹ́ ọlọ́run wá sọ ìyàkalẹ̀ ọlọ́run bá sọ ìyàkalẹ̀ sí wọn láti sàmà látara kíni látara àbòsí tí wọ́n ṣe yẹn. tọ́ ìgbà táwọn ọmọ ìsirẹ́lì tó ti di pé wọ́n ṣàbòsí fún ara wọn báyìí ọlọ́run fi ìyà jẹ wọ́n. ìyà tí fi jẹ wọ́n yìí láti sánmà ló ti wá ní látòkè wọn sọ̀rọ̀ àmọ̀ pé sí pé ní sáà ń pè ní sánmà ní kíni o òkè kullu ma adallaka fa huwa as-samaa gbogbo ntọ́ba ti ta òdìdí olórí ni wọ́n ń pè ní sánmà ntọ́ba tẹ́ wo bíbáyìí ní ìsìnbá tẹ́ wo kíní nínú èdè lágbáwá sánmà ni wọ́n pè bẹ́ẹ̀ ajayi sánmà náà ní jẹ́ èdè látòkè wọn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá wa rọ òjò ìyà fún wọn kí lójú ìyà tó lọ́n rọ kàlẹ́jà ọ gẹ́gẹ́ bí àwọn òkúta ọlọ́run rọ lé wọn lórí wọ́n sọ wá igbe tí mú yàn gan àwọn gbẹtọ́ yẹ pé tọ́ba wá báyìí yọ kàn yìí. ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́sẹ̀ kí ni o kò fi bá wọn jà wọlbárò òtútù tó lé tí ó mú yàn kákó ọlọ́run fi bá wọn jà wọ̀rẹ́ atẹ́gùn tó burú atẹ́gùn àdùn tẹ́gbẹ́ má atẹ́sìmì ṣe é ilẹ̀ ọjà alẹ́kìrú kẹrọ mi kò ní bá nǹkan kankan kọ́ sọ kí ní ẹ̀mí tí ò lórí mọ́ báwọn atẹ́gùn bẹ́ẹ̀ pọ̀ tọ́ba báyìí ibi tí yẹn ti rìn lọ tí wọ́n fààyàn yá méjì báyìí. ètí ọ̀tá yẹn kan lẹ̀ báyìí tí ọ̀tá yẹn atẹ́gùn tí ọ̀tá yẹn kan nílẹ̀ báyìí èmi tó bá ní tí ọlọ́sọ̀ yẹn sílẹ̀ ìtọ́lọ́run láti wà á dúpẹ́ ní pé dùnú lọ́jẹ́ atẹ́gùn rọrùn ni gbogbo ibi tí àwọn atẹ́gùn tó lágbára ti ṣẹlẹ̀ àwọn ni wọ́n mọ̀ ti jẹ́ atẹ́gùn ẹ̀rí tíjẹ́ ọ̀rọ̀ àwọn atẹ́gùn rèé rèé mí ìtàwọn sákàkiri kí àkọ́gbọ́dọ̀ ọmọ tí ń rákòrò sùdánì ọgbọ̀gbẹ̀ pé akílélé ìrírí lélẹ́yìí ní abáfẹ́ fi wí atẹ́gùn ti ń bẹ ní Sudan subhanallah kátó wá pé ìtọ́lọ̀ wa fi bínú sẹ́dá àwa náà wò wọn àwọn wò wọn lórí ẹ̀rọ ìléwọ́ tí ń bẹ lọ́wọ́ wa tẹ́ pé wọ́n ti dánlódù àwọn fídíò sì kan tó ṣe pé gbogbo ìtọ́lọ̀ ti patẹ́gùn báyìí jà. odidi màálù tó tóbi atẹ́gùn ọ̀ka ìtẹ́lẹ̀ tí ó mọ̀ gbé lọ bí èpè bóyá ń gbé sákàdá akẹ́kọ̀ọ́ lọ odidi mọ́tò báyìí atẹ́gùn ogun ilẹ̀ báyìí ti mọ̀ tí ó máa gbé lọ ilé ilé tí wọ́n yóò sì lélẹ̀ báyìí tí yóò máa takùtù tí yóò máa takùtù tí yóò máa takùtù tí yóò máa takùtù lọ báyìí subhanallah ní atara ìbínú ọlọ́wọ́n báyìí kìkìkà ọlọ́mọdé ti wà o ọlọ́dàkọ̀ àbí ọmọbìnrin ti wà o ọlọ́run rọ́jò ìyà fún wa láti sánmà nínú tọ́lọ́ وغيرها ìtọ́yàtọ̀ sí. lọ́wọ́ báyìí lè kẹ́lá fi bá wọn jà. àsàmà ní bíbáyìí wọ́n ní bíi mánà àlùlù òkè ntọ́ga. ولا يلزم أن يكون المراد بها السماء المحفوظة wọ́n ní kò padà ká sọ pé sámà sí táwọn wò gàgà lókè yìí alimuhimu ntọ́ látòkè wọn wọ́n sá ti kíni o wọ́n rí gbogbo àwọn ìyá oríṣiríṣi yẹn ọlọ́run jẹ́ wọn lè anakun lamọ àyìnlá ọ̀pọ̀ sàmà tó gbogbo tó bá ti ga ní ó pè sàmà síbi ẹni pété àwọn abafẹ́ dárúkọ orí òkè kan á pè òkè tẹsán pété abatọ pé sàmà èdè wó lásọ èdè lárúbáwá ni àbí èdè lárúbáwá kọ́ ni sàmà sàmà èdè lárúbáwá ni nínú èdè lárúbáwá tó ti rápálá wọnú èdè yorùbá tó ti dèjé wa ni nípa máa ń ka wọn púpọ̀ nínú ẹni àṣírí àṣírò pè ní àṣírí àlèwákùtù wákàtí ní wákàtí ọ̀wọ̀ yìí wákùtù àsìkò ní tó èdè lárúbáwá ni kì í ṣèdè wa àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni sọ̀rọ̀ yẹn pé ọ̀pọ̀ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ nínú nínú ọ̀rọ̀ wa tó ṣe pé àsáwọ̀ èdè lárúbáwá kò ní ṣùgbọ́n ó ti wà nínú èdè wa báyìí kọ̀ọ̀ni yóò fi ọkọ̀ yóò wí tẹ́bá wo sánmà lánàá ìkọ̀ ni yóò ṣe wí náà nù àṣírí àṣírí náà yóò ṣe wí náà nù kò lè yẹ kò síbi tí ó ti yá kankan nílò ìtọ́gbajúmọ̀ nìyẹn so wọn látòkè wọn ọ̀pá dandan ká sọ pé inú sánmà ló ti wá ṣùgbọ́n látòkè kò síbi tọ́lọ̀ ò ti lè ràn kàn ìbọn ló ní. ìnàmà amúròrò ìlà àwọn ọ̀dàṣẹ́ àyìnyẹ̀kú lálàó ọ̀yẹ̀kú wọn. àti ọlọ́run tọ́ba ti gbèrò nǹkan báyìí yóò sọ fún mi pé jẹ́ bẹ́ẹ̀ nǹkan yóò sì máa jẹ́ bẹ́ẹ̀. kọ́ náà kàn pé òkúta lọ́mọ bá wọn látòkè wọn òkúta bọ̀ wá náà wọ́n ní kọ́ làzima ká sọ pé sámà táwọn èdè torí pé gbogbo tọ́ba ti wà lókè là ní sámà máa làm yóò já kọ̀rí nẹ́ta kàmá fi kọ́ lè yìí tààlà ti rí nǹkan mi tó túmọ̀ wípé o fi sọ pé sámà gàgà táwọn olùkè yìí gẹ́gẹ́ bọ́lá wọn bá ti sọ pé wọjà alina sama asakofa sakofa mahfudọ àti sama ní àjà kan tá a sọ sama pé ìyẹn ti túmọ̀ pé sama gangan tá a sọ̀rọ̀ rẹ̀ nìyẹn tó àjọ yìí pé sama yẹn pẹ̀lú bọ́lá wọn pè ní sakofa mahfudọ àgọ́ yìí pé sama òkè kí wá sí yẹn lọ́dọ̀ wa ni wọ́n hùn àyà àti ha mọ́rùn-ún bẹ́ẹ̀ sì ni àwọn wọ̀nyẹn wọ́n tún wọ́n máa tẹ́rí kò níbi àmì ọlọ́run ọba ìlẹ́kẹ́lá ọlọ́run ti sọ sánmà tálíjà nínú kaba lóhùn ń lọ jẹjẹdìlá wo ṣe ha bá ọsọdà ògùn náà bẹ tó ti máa sọnù wọn ògùn náà o ti ń bẹ yẹn pé ọlọ́run wíra wọ yóò sọlù àwọn aṣèyàtọ̀ yìí ni wọ́n fẹ́ lọ́ máa bọ́rọ̀ nù sánmà. níbẹ̀ yẹn òun tó máa sánmà tòkè pátápátá yẹn ọwọ́ ọlọ́run ní òun sọ ìyàkálẹ̀ fún wọn bima kanu yafsukun ayé lè sábà bí usukihim nítorí pé wọ́n hùwà ìwà wọ́n sì gbèsè tí ọ̀dà wọ́n jáde kó lábẹ́ títẹ̀lé tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá fi wéyà bẹ́ẹ̀ jẹ wọn ọlọ́wọ́n lábẹ́ bá fìyà jẹ wa o. àyà méjèèjì tààkì àwọn àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o nínú àwọn àǹfààní tó wà nínú àyà yìí ó ní ìsìbáàtò kọ́ọ̀lì lillahi azza wa jalla ìfirinlẹ̀ pé ọlọ́run sọ̀rọ̀ torí pọ́lọ́n dákọ̀ òun sọ̀rọ̀ olóhùn sọ̀rọ̀ wọ ìdíkó iná nígbà tá a sọ wípé sẹ́nìkan bá sọ pé ẹlẹ́dàá wo sọ̀rọ̀ ó ti ta nǹkan kankan nínú ìròyìn ọlọ́run báyìí lójú tọ́ba sì fi sọ́kọ́ lọ́wọ́ yìí sọ̀rọ̀ àkọ́kọ́ ntọ́kọ́kọ́ tako ní alukur'ani ìkẹrì ọ̀nà tó ti gbàtà alukur'ani tó fi gbàtà kọ alukur'ani yìí sọ̀dà kan nínú ọ̀nà tó gbàtà kọ alukur'ani pé ó gbé alukur'ani nírọ̀ ọlọ́run sọ pé òun sọ̀rọ̀ nínú alukur'ani ọlọ́run sọ bẹ́ẹ̀ ẹni ẹwà lọ́lọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́run yìí sọ̀rọ̀ àjẹ́ pé yìí tá alukur'ani sọ yẹn ẹni ẹ pè nírọ̀ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì torí gbàtò ìgbà kọ́ lọ́wọ́ ìsọ̀rọ̀ tá a sọ kọ́rọ̀ lọ́wọ́ ní alukur'ani kẹrim ajẹ́kọ̀ọ́ ti ta kọ̀rọ̀ lọ́wọ́ ó ti ta ó ti gbà kọ́ lọ́wọ́ síkì ni kò sọ alukur'ani kẹrim kò sọ kalẹ̀. àkọ́kọ́ ìta àkọ́kọ́ rí bẹ́ẹ̀ yẹn ni pé ọlọ́wọ́n ọba ilé kíọ́lá ó fi ọ̀rọ̀ sàfìtì rẹ̀ lọ bá ara rẹ̀ kó wọn sọ̀rọ̀ wọ́n ìdè kó lina àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àyà míì ọlọ́wọ́n ọba ilé kíọ́lá tuntun lọ gbólóhùn bẹ́ẹ̀ yẹn náà gẹ́gẹ́ bí ìgbà tó lọ́wọ́ báyìí lẹ́kẹ́ láti sọ nípa nílùú Ibrahim alayhi salatu wasalam ọlọ́ni kulna ya naru àsọpé ìrẹ́ náà fi ọ́ kulna ọlọ́sọ bẹ́ẹ̀ fún ara rẹ̀ bẹ́ẹ̀ jẹ́ pé ọlọ́wọ́ bá bá ti ń sọ̀rọ̀ ni ọlọ́wọ́ bá bá ti ń sọ̀rọ̀ ni alukur'an nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ báyìí lẹ́kẹ́ lọ́lọ́ sí wa tó sì jẹ́ pé àwọn àyà ti ń bẹ nínú alukur'an kẹrìm tó fi rinlẹ̀ nípa wípé alukur'an ọ̀rọ̀ ọlọ́wọ́ báyìí lẹ́kẹ́ ọ̀la nínú suratul Baqara ọlọ́ni wọ̀kọ̀dé káàní fariqun minhum yasma'una kalama Allahi thumma yuharrifunahu thumma yuharrifunahu min ba'di ma aqaluhu wa hum ya'lamun. àwọn apá kan bẹ́ẹ̀ nu wọn yasma'una kalama Allah wọ́n gbọ́ ọ̀rọ̀ wọ́n kà fún wọn thumma yuharrifunahu lẹ́yìn náà wọ́n yí ọ̀rọ̀ lọ́ padà mímbáàdì máa akọlù lẹ́yìn ìgbà tí wọ́n bá ti gbé sílẹ̀ àká ìtàn wọ ọhún yà àlẹ mọ wọ́n sì mọ kọrọ Ọlọ́run ló ti tọ ọ tí wọ́n sì yí ọ̀rọ̀ lọ. nínú sọ́lọ́tò táwọ̀bà Ọlọ́run ni wọ́n yìí ahadọ̀ mina yóò ṣe lè yí nàìjíríà ọkà fún àjírí òhàtà yasma àgàlà àmàlọ́. tí kan nínú àwọn ẹlẹ́bọ̀ bá wà bọ̀ pé alágbájá gbàmí mọ̀jẹ̀ká burú ọ̀sẹ̀ rẹ̀ sí mọ̀jẹ̀ká àwọn ènìyàn ṣe ní sùtà gbàsọ́dọ̀ tọ́ba wa sábọ̀ bẹ́ẹ̀ títí tí ó fi gbọ́ kalam Allah tí ó fi gbọ́rọ̀ Ọlọ́run ọba yé tó fi máa bá sọ̀rọ̀ pé ìtàn pé ìdí kìí sábúrú dáadáa báyìí ni dáadáa báyìí ni tó máa ti wá sọ fún ọba sọ̀rọ̀ Ọlọ́run tí ó fi gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run Ọlọ́run fi Al-Qur'an lọ́rọ̀ àtúwárí inú rẹ̀ náà nínú àyà náà tọ́lọ́run fi sọ pé wọ ìdíkólínà nígbà tá a sọ wípé ilé ìwà fi rinlẹ̀ wípé Ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́ba ti sọ̀rọ̀ rẹ̀ wa huwa qawlun haqiqiyyun ọ̀rọ̀ òtítọ́ òdodo sì ni bi sawtin ní ọ̀rọ̀ tó ní ohùn tó sì lára fi nù. walakin sawtuhu subhanahu wa ta'ala la yushbihu sawtun min aswatil makhluqin ṣùgbọ́n ohùn ọlọ́run kò sí ohùn kankan tọ́jọ́ ní ohùn gbogbo ẹ̀dá tọ́da pé a sọ pé ohùn lágbájá tẹ̀ ń gbọ́ ohùn ọlọ́run yẹn rárá o kò sí nǹkan kan tọ́jọ́ ohùn ọlọ́run gbogbo ẹ̀dá wala yumkinu lil insan kò sì tún rọrùn fọ́mọnìyàn àyọ̀dẹ̀rẹ̀kẹ̀ hàdà tó láti lé pàbá òun yẹn lè kọ́ lè hì tààlà gbólóhùn ọlọ́nkọ́lọ́ sọ pé wọ́n láàyò ètò nàbí ìrìnmá ọlọ́ni wọn ò lè rọgbà káńkàkàkà pẹ̀lú òun nínú ọmọ wọn lọ. àjẹ́ yìí pé ohun ọlọ́run ẹ̀dá kan ò lè rọgbà ká o kò tiẹ̀ lè wípé tọ́ ohun ọlọ́run lè lè. ṣùgbọ́n lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ bó ti ń sọ̀rọ̀ pẹ̀lú ohùn ó sì ń sọ̀rọ̀ pẹ̀lú asọ̀fọ̀ àpé nínú ọrọ ọlọrun òun náà alukur'ani kiri alukur'ani táwa nínú ọlọrun ọba ni a a táwọn yẹn wa bí nínú èdè yìí pé ẹ ẹ ohun rárá ọ alukurani ló ní ọrọ ni hakikatan ọlọ́run ló sọ pẹ̀lú ohun àti kíni o àtàrà bí wọ́n ti ṣe kọ yìí náà tí wọ́n kọ sínú tákàdá tá a gbé lọ́wọ́ yìí náà ọrọ ọba náà tẹni tí ń ohun tá a ohun ohun ẹni tí ń kà awa ni sọ pé fi ń bò kúkú jẹ pé tí wọn ń kà ọ̀rọ̀ ohun tí jáde náà ohun ọlọ́run a pé èèyàn ṣọ́ra nípa pé kéèyàn wá máa sọ gbólóhùn yìí pé tọ ẹyẹ wá gbóhùn ara ohun àtàrà àdára bí wò là ń pè ní ọ̀rọ̀ tó àgbà yìí pé alimakoro ìtúwọ́nká ẹlẹ́mùlá rọlọ́n wọ́n sọ́ọ̀tù ohun sọ́ọ̀tù kọ́ọ̀rì ohun ẹni tí ń ka àkàlà gbọ́ àkéde alùsùn náà ìjàmbá nìyẹn lágbègbè yẹn torí ẹ̀ tẹ́gbà ń gbọ́ pẹ̀tọ̀ tìláwàtì alukur'an bí sọ́ọ̀tì sheikh bí sọ́ọ̀tì kọ́ọ̀rì wọ́n mọ̀ sí pẹ̀lú ohun olùkọ́ alukur'an lágbájá ọmọ lágbájá ogun tiẹ̀ ní èso wọn ọlọ́run lọ́fẹ́ ká ọ̀rọ̀ ọlọ́run lọ́fẹ́ ká ṣùgbọ́n ohun tiẹ̀ ní ó ṣe kí ni o wọ́n ní gọ́vnà fẹ́ bá wa sọ̀rọ̀ gọ́vnà tí wọ́n ní yọ́ bá sọ̀rọ̀ yìí nígbà tí a máa bọ̀ gbogbo àti da ohun gọ́vnà mọ̀ kódà bá a bá rí ní fèsì tì báyìí tí bá ń sọ̀rọ̀ àti dá ìṣe máa ń sọ̀rọ̀ bàbá ń gbọ́ ògùn mi kà á ọ̀rọ̀ ta ni wọ́n ta ni wọ́n lọ fẹ́ sọ̀rọ̀ náà wọ́n ní gọ́vnọ̀ ọ̀rọ̀ ta ni wọ́n sọ ní gọ́vnọ̀ náà ta ni wọ́n sọ̀rọ̀ yẹn ní gọ́vnọ̀ náà gọ́vnọ̀ kọ́ ohun sẹ́kítírì là ń kọ́ àbí ẹ̀kọ́ ni ọ̀rọ̀ gọ́vnọ̀ ni ṣùgbọ́n òun ta ni ohun sẹ́kítírì ọlọ́run ló ní àpẹẹrẹ tó ga jùlọ ọlọ́run sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ìlẹ̀kọ́lá ó sì kó pàtàrà fífi nù ṣùgbọ́n tá a bá ti ń ké Al-Qur'an Al-Karim ohun ẹni tí ń ké lásọpọ àǹgọ ìsìnkú àsọpọ àǹgọ òun wọn lọ. tọ́ nínú ẹ̀kọ́ tá a rí kọ́nu áyà yẹn nìyẹn ikọ́ lọ́wọ́n ọba ìrèké ọlá kò ń ẹlẹ́ẹ̀kejì nínú tá a rí yìí òun náà ni pé wáyé mi lè ha ọlọ́run bá wọn sàdéhùn pé wọ bọ́lá ń ti fún wọn ládéhùn yìí àdéhùn ọlọ́run yẹn. kò ń sì gba àdéhùn yìí láti fi fún ọ wọlé yìí. ntọ́lọ́ ọba ìlẹ́kẹ́ láfẹ́ fún ọ ṣe. òun sì ni ọmọ túmọ̀ wípé bí wọ́n ti wọ̀lú yẹn wọ́n ti sílùú yẹn wọ́n ti gbàlú yẹn kílùú yẹn ọmọ jẹ̀bi wọn. ṣùgbọ́n àwọn èèyàn wọn kọ̀ wọ́n sílẹ̀. nínú rẹ̀ inú ẹ̀kọ́ tá a tún lè kọ́ òun جواز ni jawazu إسرائيل من هذه القرية التي فتحوها. allati fatahuha títọ́ pépà àwọn ìsirẹ́lì wọ́n lè máa jẹ nínú ìlú tí wọ́n bá sí ìlú tí wọ́n bá wọ̀ yẹn wọ́n jẹ níbẹ̀ níbẹ̀ jẹmukẹ́ nírọ̀rùn nírọ̀ra. olùmọ̀wá sheikh ibn Uthaymeen rahimahullah ta'ala wọ́n sọ pé gẹ́gẹ́ bí ìṣesí ìsìn wọn wọ́n ní fàdí kọ́ọ̀lá kọ́ọ̀dìlò tẹnìkan bá wà sọ pé alaysa jullu al-ghanaim min khata'is hadhihi al-ummah àbí hillu al-ghanaim min khata'is hadhihi al-ummah. pípé ṣebí ọrọ̀ ogun kájagun kákọrọ ogun kápin ẹ̀tọ́ ta ló ta lọlọ sílẹ̀ tọ fún àlùmọ islam ọlọ́run òṣèlè tó fún àkàtó ti wá síwájú rí gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam ti sọ. kí wàá lóde irú ọ̀rọ̀ wo ni wọ́n fẹ́ máa jẹ tí wọ́n fẹ́ mu ní gbẹjẹmukẹ nínú ní ẹ̀sán ọba wọ̀bẹ̀. ṣé báwọn atasimọ̀ fáwọn kọ́ máa ń jẹ bàárì ni àwọn àjọṣọ́ jáde nípa bẹ́ẹ̀ àwọn wọ̀nyí sì lọ pèsè àwọn ajẹ nípa yìí ṣé tí wọ́n bá pèsè àwọn ajẹ àwọn ajẹ yìí tí wọ́n bá wọn jà tó túmọ̀ pé tí wọ́n bá gbà bẹ́ẹ̀ ni wọ́n máa pín tó sì jẹ́ wípé ń ta ti gbọ́ látòrí ahánẹ́sọ́lọ́ ní wípé gbogbo àwọn ànábì tó ti wá síwájú ń wò sí ọ̀rọ̀ ogun lẹ́tọ̀ọ́ fún wa láti pín àfọ wọn ànábì sọlá àìsàn àtàlẹ kó mọ Ọlọ́run ti lẹ́nu fún wọn tẹni kan máa sọ bẹ́ẹ̀ fàlìjàwá èsì ni pé a sọ pé báyà bẹ́ẹ̀ ni wọlé ìdùnnú libani israel àyà kúló mi àlùkọ́ríyàtì alẹ́tì dákàlóha lẹ́yìn sàlẹ̀ àtàbílì tẹ̀wìlì. ìyọ̀ǹda tọ́lọ̀ ń fáwọn ẹsẹ̀ rẹ ní pé kí wọ́n jẹ nínú rẹ̀ kí ṣe pé wọ́n mú ní kápá tí wọ́n fi nǹkan wọn tán pátápátá ṣùgbọ́n tí ọ̀rọ̀ ogun tí wọ́n bá pín nínú Islam ó ti tó tàn pátápátá ni ọ̀rọ̀ ogun èèyàn ó ti di ti èèyàn ṣùgbọ́n ìtọ́lọ́ sọ yìí kí wọ́n jẹ́ ń bẹ̀ lásán ni kì í ṣe pé nǹkan tí wọ́n kálukó pé tèmi lélẹ́yìí tèmi lélẹ́yìí rárá baliwo alẹ́ asẹ́bí lè ti bá ọlọ́run ká sọ ẹ̀tọ́ lásán wọn rí ló ń bẹ̀ wàá máa ṣe lọ́lọ́gbọ́n náà yín lè ha sí ìlú kùmà ṣùgbọ́n kí ọ̀rọ̀ ogun ó dẹ̀ tó fún àlèkún máa yìí ọ̀hún àlàsẹ̀bẹ̀lẹ̀ tẹ̀bílẹ̀ ìní kàfà ni tó bá fún yẹn ní ẹrúbìnrin tàbá àwọn ẹrúkùnrin yẹn lè yẹn ní wọn pátápátá gbogbo téèyàn máa ń téèyàn lè ṣe fẹ́rù ni èèyàn wọn máa ṣe tó bá fún wọn ní làkúnmí ìwọlú ní pátápátá ètò kan sọ fún ọ pé làkúnmí tó wá gbà yẹn torí ọyàn rẹ̀ àwa láàmú fún rárá o àbí lò fúnjọ́ mẹ́bàá ìkọjá padà nínú àwọn ẹ̀kọ́ tá a tún rí kọ́ pé annahu yajibu ala man nasarahu Allahu wa fataha lahu al-bilada an yadkhulaha ala wajhi al-khudu' wa shukri lillahi subhanahu wa ta'ala. ọtọ ọ̀pá dandan fẹ́ni tọ́lọ̀ ń bára sí tọ́lọ̀ ń wá ní kórìí ìlú wọ̀ kó sílùú táwọn yẹn wá dé tí wọ́n ń sin lọ́hùn níbẹ̀ a ọtọ kọ́ wọbẹ̀ lẹ́ni tí ọ̀wọ̀bẹ̀ pẹ̀lú ìfà búburú fọlọ́hùn pẹ̀lú ìmọ̀ dúpẹ́ fọlọ́wọn ọba ìlẹ̀kẹ́ ọlá gbogbo lóun tọ́lọ̀ sọ pé wọ́dọ̀ kọlọ̀ lùbẹ́ àgbà tó jada ẹ wọ inú òlú yẹn lẹ́ni tí ó forí kalẹ̀ wọ́pọ̀ lòó ṣe pọ́ ẹ̀sìn tó máa sọ pé ọlọ́dà kò forí jì wá. wòlé hàdà lámà fataha nàbí sallallahu alaihi wasallam makkata nígbà tá nàbí sí ìlú maka dàkọ́lá ha mọ̀tàfíhàn rọ̀ṣàkó ànábì ọtẹ ọwọ bẹlẹ ń tọtẹ riba yẹkọ akọwọlọ ọbọ tààlà ọwọ akagbolo wọn lọ́wọ́ bàtọ lọ sọ pé inna fatahna laka fatiham mubina sadajọ wàlá sípa àti ìlú maka fọ ní ìsípa yá kan tó fojú hàn anabi nka tó eléyìí túmọ̀ yìí pé ìmárìlì òre ìdẹ̀ra àánú àti dáadáa tọ́lọ́wọ́n bá ṣe kí o tó ṣe fún yẹn nìyẹn tọ́pẹ́ tí yẹn bá wọ bẹ́ẹ̀ èèyàn ọ̀pọ̀ pẹ̀lú ìgbà búburú fọlọ́n àti ìmọ̀ dúpẹ́ fọlọ́n ọ̀pá. nínú àwọn àǹfààní tá a tún rí kọ́nù àyà méjèèjì onílẹ̀kùn bá ní Israel ọmọọba ọ̀dá tìlélà ìbú táwọn ẹsẹ̀ rí bọ́lọ̀ àti àtakò tí wọ́n ti fọlọ́ lẹ́yìn àwọn ọmọlẹ́yìn ẹni kọlu bá abẹ́ sùn jáde àwọn ọwọ́ ojú ọ̀nà yẹn lẹ́nu forí kalẹ̀ balùdá kọlu على الوراء على الوراء استكبارا واستيزاء وهو به لن تسيبي àwọn gàgà wọn wọn ṣe kí ni o wọn fa gàgà wọn wọn sì wọbẹ ní àtẹ̀yìn ní ti mọtòmọtò àti èsì ọ̀rọ̀ Ọlọ́run sí ẹyẹ Ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ láti pa wọn láti pé kí wọn wọbẹ lẹni tí ó tí wọn sì àfihàn àìní wọn àti bí bùkátà ọlọ́run pé àwọn bùkátà ọlọ́run wọ́n ṣàfihàn rẹ̀ ṣùgbọ́n wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe mọ́tòmọ́tò ni. nínú àwọn àǹfààní tá a tún rí kọ́ nínú àyà méjèèjì bàyánù owó ìtàríf ó burú jáì ìsàlàyé bó ṣe burú jáì láti máa yí ọ̀rọ̀ ọlọ́run sàwa àǹkánì làwọn èèyàn ìbá jẹ́ pé yíyí yẹn ọjẹ́ yíyí gbólóhùn àwọn àǹkánì làwọn èèyàn tàbí yíyí ìtumọ̀ ọlọ́run ọba ìrẹ́kẹ́ ọlá nígbà tó ròyìn ara rẹ̀ tó ròyìn ara rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nù àyàtì nù alukur'an àwọn Mu'tazila àwọn Asha'ira àtàwọn mìíràn wọn wọn yí ìròyìn Ọlọ́run ọba ìlú jọlá Ọlọ́run tó fún anabi wa ló fà lẹ́yìn sọlá lọsọlá pé wọn nàáyí olùkàbí àyùnìnà wà wáyìnà sí ọkọ̀ ojú omi pẹ̀lú àwọn ojú àwọn Ọlọ́run àti ìmísí wa àwọn wà sọ pé. bí àyùn nìyà tọ́lọ́ mi yẹ pé pẹ̀lú àwọn ojú wa ayé bí hebrew ìdá pẹ̀lú sọ wa gbólóhùn àyùn kò yé sí hebrew ó ti yé ọ̀rọ̀ lọ padà bó ṣe yí ní gbólóhùn ó tún ti wọnú tùmọ̀ náà ó ti tùmọ̀ padà ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdúrà sọ pé yẹ́dùn lọ ìfọwọ́kọ ọwọ́ pẹ̀lú kí àwọn wọn wọn o ọlọ́ni Ar-Rahman alàlẹ́ arúṣe ìsàwá wọn bá ní alàlẹ́ arúṣe ìsàwùlà ìmọ̀ yí àwọn nǹkan báyìí ó burú jáì àbíríkọ́ bẹ́ẹ̀ kò wúlò ká máa yí ọ̀rọ̀ ọlọ́run ní ti gbólóhùn àbí kéèyàn máa yí nítumọ̀ lè anahu tá a bá ti lè yí gbólóhùn yubayyiru al-ma'na al-muradu bin-nass yóò yí ìtumọ̀ tá a ti ọlọ́run ọba fẹ́ kọjáde nínú nass yẹn àfi gbọ́dọ̀ ṣọ́ra ṣètọtún wọn lọ yí sí ṣètọtún ṣètọ ìparẹ nǹkan kéèyàn pa nǹkan rẹ tánẹbi sọlọ láti sọlọ sọ yóò tọba jáde inú rẹ lẹ́nu tó ti ṣe àlùwalá tí ò sí nǹkan kan tó gbé jáde ju sọlá tó lọ ẹsẹ̀ kọ̀ọ̀kan tí bá ń gbé wọn máa fi ṣe àgbéga fún un wọ́n tọ́ àyìnbó sẹ̀yìn àti wọ́n sì máa tún fi pa àwọn àti ṣe rẹ̀ rẹ̀ tọ́. xintɔ lɔlɔ ni kɔ wọn b'a wọn b'a sɔrɔ xintɔ so o burújà yìí kéèyàn máa yí ọrụ wọn rọ lọ irú yẹn náà ni gbogbo àwọn tí wọn fi kura sèré yẹn wa kura la sọ ankara lọba ni a ọlọ́ọ̀ni iná ankara máa fún subhanallah tàbí iná ankara lè àti wá òtò lè ha ní ìyálà ankara ẹ̀kọ́ oríire o torí pé iná ankara lè àti wá. tàhírífù ni ó yí ọ̀rọ̀ náà wà níyẹn wí ọ̀dà tó kọ̀ yẹ. àní kéèyàn wá sọ pé à ọlọ́run dákọ̀ àwọn ará mọ́kọ́lá nínú al-Qur'an al-Karim tàhírífù ni kọ̀dà máa wá jẹ́ àgbàrọ̀ àwọn mọ́kọ́lá ọlọ́run dákọ̀ mọ́kọ́lá tàhírífù ni aláti fún ìyí ọ̀rọ̀ náà wà ìrẹ̀fẹ́ lápadà yìí kama kọkọlọ da kọ fasọla nínú alukur'ani kari nítorí ntaajẹ ọdaka lọsùnmọ rọbìhì fasọla wani fasọla nítorí tí ọjẹ tahrifu ni o wàllayi dàpọ̀ ẹjẹ asọ̀ra alájí kò ká ọlọ́dà kọ nínú alukur'ani ọ̀tàdà kò ká ọ̀ ìmọ̀ wàllayi ìmọ̀ yí ọ̀rọ̀ lọ́wọ́ bá tahrifu ni ẹjẹ asọ̀ra gbogbo àwọn ẹ̀sìn wọ̀nyí kódà níbi tó bá dé ẹlòmíràn tó máa sọ̀rọ̀ ẹ gbogbo bó ṣe lọ tó gbìyànjú tó sọ síwájú tó lọ sẹ́yìn alámìyẹ̀jẹ̀ alì ìdáhùn náà ni alámìyẹ̀jẹ̀ alì ka ìdáhùn fi sọ̀rọ̀ lè alámìyẹ̀jẹ̀ alì ka ìdáhùn mi. ẹ̀dá kan já sọ̀rọ̀ tó fi wá débi orúkọ lọ ẹ ó ti di máàlíkì sí lára. di ẹja sọ́ra o wàlọ́ọ̀nì ẹja sọ́ra táwọn tí wọn ò fi tí à ń sọ yóò bá yé tí wọ́n bá ń sọ gbogbo ẹni dá lọ́dọ̀ yẹn nígbà tó ti ní ti ní ajá ọjà náà ẹ dákun wa tàbí ó burú jáì ونكي أن الجهاد مع الخضوع لله عز وجل والاستغفار سبب للمغفرة بقوله تعالى نغفر لكم خطاياكم ìmọ̀ jagun sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú ìgbà gbogbo ìmọ̀ jílẹ̀ bẹ̀ sọ́dọ̀ ọlọ́run àti ìmọ̀ àwọn àforíjì ọjọ́ sábàbí tí yóò fi máa rí àforíjì lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bọ́lá sọ pé نغفر لكم خطاياكم máa máa ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ ìfún yìí. wọ́n sábàbọ̀ lè lè ti záàdà ti àìsàn ó tún jẹ́ sábàbí pàlẹ́ fún oore tí yóò tún nígbà lọ́dọ̀ ọlọ́run nínú àjùlọ la lọ gbólé ọlọ́run sábà sọ pé wọ́n sànà zidol mọ́sìnì ọlọ́run láti sàdé kó fáwọn tí wọ́n jẹ nìyẹn nínú àwọn ẹ̀kọ́ tá a tún lè kọ́ anàlẹ́ ẹ̀sánà ìmọ̀ fẹ́rẹ́rẹ́ sábà lè ṣe yáda sí ọjọ́ sábà okùnfà lẹ́kùn ni sàwa àǹkánà ẹ̀sánà fẹ́ ìbàdàn ìlà ìbàjẹ́ pé yẹn ti dáadáa ní òjò ti àwọn ẹ̀sánà ìlà ìbàdàn ìlà tàbí yẹn ti dáadáa sáwọn ẹrú ọlọ́run fa iná ìsáàdà sábàbọ̀ lè ti yàdà àlékún ní máa ń bá ní máa ń gbé wá ìmọ̀ ṣe rere ní ó máa ń bí àlékún ni. وقد ثبت عن الرسول صلى الله عليه وسلم أنه قال ولن تلتقي الله في عون العبد ولو أما أما صانو يرو ما كان العبد في عون أخي لكن بتبنى بتسانو ما يعني وقال أن صلى الله عليه وسلم ومن كان في حاجة أخيه أن يعني طبعا رتب كاتا وما يعني كان الله في حاجته ọlọ́run máa bọ́wọ́ náà lè ní bùkátà rẹ̀ wọ́n bá yàn gbọ́ bùkátà tiẹ̀ ọlọ́run máa bọ́wọ́ náà gbọ́ bùkátà tiẹ̀ náà nínú àwọn ẹ̀kọ́ tá a tún rí kọ́ òun náà ni pé tahrimu tabdil bi kalimatillah àní pé ó jẹ́ ìwọ̀ láti máa pa ọ̀rọ̀ ọlọ́ wa huwa tahrifu òun náà ni yíyí padà wa annahu min al-zulmi ìṣiṣẹ́ bẹ́ẹ̀ nínú àbòsí lọ́jẹ́ gbọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ sọ pé fàbádàlà alladhina zalamu qawlan ghayra alladhi qila lahum ọlọ́run láwọn tí wọ́n tàbùtì wọ́n yí ọ̀rọ̀ ọlọ́run pa ọ̀rọ̀ tọ́lọ̀ sọ fún yí padà yàtọ̀ sí ìtumọ̀ sọ fún wọn. wọ́n mí nìha nínú rẹ̀ nínú àǹfààní tá a tún lè kọ́ olùbáyánu ìrọ̀kọ́ bá ti ha kò láyé sọ̀lìmí ọlọ́run sàlàyé yàtọ̀ fi jẹ wọn àwọn alábòsí yẹn ọlọ́run sàlàyé yàtọ̀ tó fi jẹ wọn. wàá nà lọ́ha anzala aleyhi fúri jésù amínà sàmà ọlọ́run déédéé ọlọ́run ọba yìí ọba tí ń ṣe déédéé so wọn tọ́ka lórí déédéé Ọlọ́run wa annahu la yadhlimu ahadan àti kọlọn ọba ò ní sábòsí fẹ́ni kankan wa anna al-insana huwa adh-dhalimu li nafsihi Ọlọ́run ti tún jẹ àgbọ́yé pé ọmọ ènìyàn fúnra ara rẹ̀ ò ní sábòsí fún rẹ̀ o ìyá wa gbọ́dọ̀ ṣọ́ra olùbí tí jábọ sí nínú àwọn ẹ̀kọ́ tá a tún rí kọ́ ń bákan náà ó ní ìsìbáàtò fòsókè ha ọ̀la ibi kúrò ní ìmọ̀ àtọ́ àjìlá fífi pòkì wọn nílẹ̀ pé pòkì làwọn ènìyàn torí pé wọ́n ti jáde kó níbi ìtẹ̀lé tọ́lọ̀ wọlé fíṣkù náà wà á fíṣkù pòkì ìran méjì ló pín sí ó ṣe rí náà nìyẹn gbogbo ẹni tí ó gbà pé àwọn nǹkan wọ̀nyí pín kò sí lórí ìlànà àlùsùn náà wọlé jàmá nípa àwọn kan níbi jẹ́ òpin abẹ́ ẹ̀kọ́ ni ha so wọ́n ní ẹgbẹ́rì tó pin wá náà nìyẹn bóun náà ṣe rí náà ni sẹ̀ǹpẹ́ tó sì gbà yí pé gbogbo bídíà ni kúfúrú àbílẹ̀ ẹ̀kọ́ ni lọ́dọ̀ tiẹ̀ tó ẹ̀ẹ́dẹ́ yẹn bá ti fẹ́ kan lẹ́yìn ẹ̀ǹpẹ́ yẹn ò ní dààmú kankan kí lọ́yẹ ká béèrè lọ́wọ́ a kàn béèrè pé ṣé bí gbogbo bídíà yìí ni pé kúfúrú ni ṣé kúfúrú pín àbí òpin àbá alùsùn náà ṣé kúfúrú pín àbí òpin tọ́ba ní kúfúrú pín mọ́nà kí ló pín sí tọ́wá ní pé èdè sọ̀yàn di kékeré àti èdè sọ̀yàn di àyẹ̀tí gbìyànjú ònú islam àti èdè òní gbìyànjú nínú islam bídí àtẹ̀yàn sẹ́yìn inú èwo ló ṣẹlẹ̀ sínú méjèèjì bídí àtúnṣe yìí ẹni bídí àní òfin mẹ́ta jọ ńlá wá ní bídí àní ṣé bídí àyẹ̀ báyìí bọ́sọ́ sínú èdè gbìyànjú ònú ẹ̀sìn ni àbọ̀sọ́ apá ẹni tí ó ta ìgbàgbọ́ yọ jàbọ̀ ni agara ọ̀dà torí pé ńgbà tó ti gbà pé bídí àpín ẹ kúfúrú pín o sì lọ́ọ́ gbà pé bídí àpín ẹ kúfúrú yẹn ṣé gbogbo kúfúrú yẹn náà kúfúrú náà ẹ̀yọ̀ kan lòun náà tọ́bẹ̀ ìdílé kúfúrú pín báyìí fọwọ́ ti tẹ̀ bídí àtọ́ bá mi gbé lẹ́gbẹ̀ẹ́ yẹn kó lọ bẹ́ẹ̀ bá mi lẹ̀ mọ́ inú ilé ta lọ bẹ́ẹ̀ sọ̀kalẹ̀ sínú ilé méjì ti kúfúrú ṣe kiri o tó pín sí. tí ẹ bá ti ń dúró ti ìlànà ìyún ní níṣòro fésù òpin sí méjì atiba ní tó tóbi òun jẹ mọkùnrin jọ mìíràn lèmílàtì ànilèmílàtì ó máa ń gbìyànjú nù ẹsìn ìdákẹ́jì tiẹ̀ ní àti ìmá gẹ́gẹ́ bó ṣe wà nùgbọ́n lọ́wọ́ lọ́wọ́ sọ́lọ́ sọ pé wà á máa lẹ́rí ní afásàkó àwọn tí wọ́n ṣe ìwà àpòkì fàmáwá ọ̀nà ibùdó sí tí wọ́n ní ìnù náà. ẹlẹ́ẹ̀kejì ni fésù asdọ̀n ìyẹn láyé fúnjọ ànilèmílà ìgbìyànjú nù ẹsìn ìdákẹ́jì tiẹ̀ ní ìdàkejì fíṣkò tí ègbé yẹn ti kú mẹ́tò kàmá fi kọ́ lèyí tààlà gẹ́gẹ́ bọ́lá ọ̀sọ̀tọ̀ fi yá ayé alábí iná àmàna yorùbá kó dodo ìjà akọ̀nfàṣì kọ̀m̀bì náà bá ní fàtàmà ìyanu ẹni tí èso ń déédéé tọ́ba wá bá yín pẹ̀lú ròyìn kan ẹ wádìí àrùn tó sí ibò kọ́ máa ń bèjà àlàbí fàtòsíṣẹ́ tó ń náà tí skul méjèèjì sọpin sí nìyẹn nínú àwọn àǹfààní tá a tún rí kọ́ nínú àyà méjèèjì òun náà ní ìtìbáàtò ìnàtìbáàdì wà tàbíru ha alámùsàtàbàtì ha ìkọ́lé yìí ta àlà bèèmá kánú yẹ̀sìkò ọlọ́run fi sábàbí nílẹ̀ ó sì tún fi nílẹ̀ pé sábàbí a máa lápá lórí àwọn kan tí lórí lórí àwọn tí ṣẹlẹ̀ lórí torí kọ́ ọba ìlẹ̀kẹ́ láti ya kalẹ̀ fún ọ láti sámà bima kanu yafsuqun nítorí sábàbí ìdí pàtàkì tàbí sọ̀rọ̀ kalẹ̀ fún ọ ni pé wọ́n ti bòkì. a jẹ́ pé ìwúwa bòkì àwọn ajẹ́ sábàbí kéèyàn fi ṣe kí ni o kò fi rí yà láti sánmà sábàbí nínú rẹ̀ náà àrọ́dọ̀ alẹ́ jàbúríyà èsì padà fáwọn jàbúríyà àwọn tó bá kọ́ lọ́n jẹ́ wá ń pàṣẹ gbogbo nǹkan ni sísọ gbogbo ẹtẹ mọ̀ pé ọlọ́run ló mú mi wá ọlọ́run ló mú mi lọ ọlọ́run ló mú mi jókòó ọlọ́run ló mú mi sùn ọlọ́run ló mú mi ti gbá gbogbo tó ọba tí ọlọ́run ló mú ọtí àbí rárá o tọba kù àbàjẹ́ òun sọ pọ́lọ́ ló mú ọtí. àwọn jàpùrí àwọn lọ́lọ́run ti wá kàtí gbogbo nǹkan ni eléyìí náà èsì ń bẹ fún ọ. alladhina yaquluna inna Allah subhanahu wa ta'ala mujibirul abda ala amali wọn lọ́wọ́n jẹ́rú pàṣẹ gbogbo sẹ́tìsẹ́ ojú kan náà èsì padà ìgbàna Allah subhanahu wa ta'ala a al-fisqa ilayhim ọlọ́run sàfitì wa kò tí wọn kọ́ lọ́ba àwọn yẹn kọ́ sàfitì bára rẹ̀ huwa al-khuruju an at-ta'a òun náà ní títí jẹ́ fisco nìkan lábẹ́ ala lórí làkàna tààzíbù ọ̀ńdọ́lùmán ìbàjẹ́ pé yàtọ̀ náà fi jẹ wọ́n yàgò sí lóṣè fún wọn. sáyé pé ọlọ́run jẹ wọ́n pa àwọn mùjìbàrí nǹkan kọ́ ọlọ́run jẹ wọ́n pa lórí tí wọ́n ṣe ṣe ìbàjẹ́ pé ọlọ́run sábò sí fún wọn bó ṣe jẹ wọ́n yà yìí torí pò náà lọ jẹ wọ́n pa pé kọ́ má ti báyìí òun náà ló tún wá fìyà jẹ wọ́n rárá ọlọ́run pa wọ́n pa wọ́n láti fún ṣe mú ṣe ọlọ́run tabaraka wa ta'ala yaqul ọlọ́run sọ pé wala yazlimu rabbuka àhàdà ẹlẹ́dàá rẹ̀ sì ní sàbòsí fáwọn èèyàn rárá sàwọn nǹkan wọ̀nyí òun náà ni àwọn ẹ̀kọ́ tó ṣe parí kọ́ nínú àyà méjì tó ṣe gbà kí lónìí àbí Allah subhanahu wa ta'ala yọlá ọba ìlẹkẹọlá ó dá kókó lé mi àtẹnìkọ kan wá fún lórí àti ní ìbẹ̀rù rẹ̀ sallallahu sallam wa baraka ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira ìbéèrè bá wà. نعم السلام هذه نعم wọ́n tí wọ́n fẹ́ ka ọ̀rọ̀ lọ àwa ni ẹtẹ tí o Ọlọ́run fẹ́ bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ lọ pé a ti sọ pé ọ̀rọ̀ nǹkan méjì ó kó sínú ó kó sọ́ọ̀tù ó kó ohùn ó kó sínú ó sì kó harf alifábẹ́ẹ̀tì aráàbí ó sínú méjèèjì ń jẹ́ kí papọ̀ ọ̀rọ̀ ẹ̀tẹ̀tì ẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ wò ẹ̀tẹ̀tì gbọ́ ọ̀rọ̀ lọ́wọ́ tó ha wọ́n fẹ́ ka ọ̀rọ̀ lọ́wọ́ fún wọn ṣùgbọ́n òun tiẹ̀ ní ó ṣe kí ni o ní ó fi ẹ máa gbogbo àwọn tó ṣe pé wọ́n ṣe wáṣí náà tí wọ́n bá bí ẹni tó jẹ́ atọ́kùn ètò yìí ní pẹ̀tọ̀ ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti ẹnu àfa wa làgbàjà ẹ rí i pé láti ẹnu ni ó ṣe kí ni o ẹnu lọ wọn fi ẹnu ẹni ohun ẹni yẹn ni ó fi sọ̀rọ̀ Ọlọ́run fún wa tó ti báyìí nìsín tí ọba ti pè ní ohun Ọlọ́run Allahu ta'ala àlẹ kò sábúrú kankan ní Allahu ta'ala àlẹ kò sábúrú. Amen àti àwòrán ẹgbẹ́ àlàyé rẹ̀ àti wọn tó fa ń gbani ẹgbẹ́ ìrìlẹ̀ kékeré ní tèmi jẹ́ lójú ọ̀sìn tó wà ní àárín. bóyá kẹ́ ẹ fún wa lápẹ̀rẹ̀ kan tó túmọ̀ àbẹ̀lẹ̀ hikma tàbí bíi tàbíìrì tàbí kankan bẹ́ẹ̀ tàbí o ah. mẹ́rin náà wọ́n pe tafsiri tafsiri àkọ́kọ́ ni tafsiri tó ṣe kíkú sẹ́ni tó máa fi Allah subhanahu wa ta'ala bí àwọn. حروف المقطعة تنبني بني الصور ألف لام الله أعلم بمراده في ذلك gẹ́gẹ́ bí afọ abdullahi ọmọ abasi wọn sọ bẹ́ẹ̀ o tẹfsiri kan bẹ tó ṣe pé orí ahán nàbì láti mọ gẹ́gẹ́ bí àwọn àyà ti sá nàbì tó fáwọn yẹn tó tọ́yẹ pé bí àyà alẹ́dínà àmọ́nù wàlámù yẹn lè so ìmánà ọ̀hún bí wọ́n lò àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo tí wọ́n wá lú àbòsí má ìgbàgbọ́ wọn kò la yíká láwọn ìgbàgbọ́ wọn ọ̀tá lò àwọn wọn yẹn ni wọ́n jẹ́ nítorí pé ìfọ̀kànbalẹ̀ ọmọ jẹ́ tiwọn àwọn ti mà àwọn tàbí wọn nínú wọn bàjẹ́ ńjọ yìí nígbà táyà ìsọ̀kalẹ̀ pé ìwọ ọlọ́run ṣe ìdá àwọn àmọ́ àtàbòsí báyìí ìdá nẹ́bí sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ayé àlọ́lọ́run sọ̀kalẹ̀ fún ẹ kò sẹ́nìkan ní wa tí èsà kò sí. nẹ́bí sallallahu alaihi wasallam wa sọ pé àbòsí sẹ́yìn lérò yẹn kọ́ bẹ́ẹ̀ gbọ́n ti ẹrú rere tó sọ fọ́mọ rẹ̀ yẹn Lukman nígbà tí ṣe wá sí fọ́mọ rẹ̀ pé yá àbúrò yìí rẹ̀ ọmọ mi láàtò ṣiriki billah má mo rogún pẹ̀lú ọlọ́run inna ṣiriki la zulmun azim dáadájú má pẹ̀lú ọlọ́run àbòsí tó tóbi ni ajẹ́ pé ntọ́lọ̀ sọ ni pé alladhina amanu àtúnjọ́ olùgbàgbọ́ wọn ò rú ẹbọ mọ́ ìgbàgbọ́ wọn. a ti pa nàbí tu àbátí sẹ́kínì o àbátí mọ̀ bẹ́ẹ̀ náà ni àyà ni wọ́n á di dáadáa tọ́lá ọba ilé kí ọlá sọ ìgbé yá ayọ̀ lẹ́bí náà àmà ayé kò mọ àfúsẹ́kù láyọ̀ tó rọ̀ kò mọ̀ bọ́lá ìdá tẹ̀lé ìyẹn olùgbàgbọ́ òdodo ẹ̀mí ara yín dọ́wọ́ yín o ó ń kálukó di rẹ̀ mú ni o kò lè fóònù rà bá yín ìsọnù ẹni tó bá sọnù tẹ́yìn bá ti mọ̀ náà sẹ́nu tá a bá gbọ́ àyà yẹn bá ti gbọ́ ní sápánà yẹn á gbọ́ tún mẹ́ pé kò yẹ ká ti dá wa wọn kan lórí ẹ̀ mọ́ lafa abakiri sidik rọdí ọlọta alẹ sọ pé kaya máa ń káyà kanáà alukuran ṣùgbọ́n tòmátì ìsèké ẹlẹ máa tu ọwọ akáyà ẹ òun lè mi wá gbọ́ tani sọlọ sọlọ ìpè tẹ ẹ bá ti pọ tí ẹ bá pàtẹ dáadáa kẹ ẹ kọkọ àwọn yẹn kù ní ibi àyídá Ọlọ́run ọba ìlẹkẹ ló sì gbé ìyàkà yọ sọ ìyàkàlẹ fún yín láti sàmà. bẹ́ẹ̀ náà nínú tẹ̀sí onítẹ̀sí tó ti pé mo gbéde lárúbáwá kóòtù ẹ pé àbá ti gbéde lárúbáwá kóòtù ha ìka sì ń bẹ tó ti pa àwọn tọ́lọ́wọ́n ọba nìkan òjìlẹ̀ nínú mà ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ la máa fún wọn tíyẹn bá ka irú ẹlẹ́kẹrin tíyẹn bá ka àdúrà olùbáyà ní pé ẹ̀rọ alukur'an bíi kur'an èyí ò rí ẹ̀ma tó kọ̀ bẹ̀. lèlè alámàdí alifakẹ́ muhammad bin mukhtar ashen abun muhammad muhammad alamin bin mukhtar ashen kété alijinki alimurtani alifiriki ọlọ́run kọ́ bá wa kẹ́ bàbá náà àfa ni bàbá yẹn ọmọ mọ̀tánìà ọlọ́run fún ọ ní ẹ̀bùn jẹjẹrẹ sí púpọ̀. mo ṣe dárí o ìhámọ̀ ìtìrọ́bọ̀ àyàtọ̀ ìkọ̀tàn mo sọ páyà kan forí gbára gbogbo ibi táyà tẹ́sí mo páyà méjì fẹ́ forí gbára báyìí mo ṣe àlàyé ẹ̀ tó yé ọlọ́ni alif lam mim dhalika níbo mi kílíkà ayatul kitabi ọlọ́dàlìkà olùtìlìkà ó tún lo háàdà níbòmí wọ́n kàn báyìí mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ wọ́n ṣàlàyé. tó bó ṣe rí nìyẹn tó ọlọ́run bá kọ́dà kó ṣe àánú fún wa kì í kà sí kó yìí láwọn ti gbé Kùránì tuntun kódà fáwọn abákùrẹ́ fún dé kọ̀rọ̀ bí ọlọ́run sọ̀rọ̀ ni wọ́n ní ó tún àyà kan fúnra rẹ̀ kó ní ẹ́ sámà wo ni ọgbà mi dúró ilẹ̀ wo ni ọ̀sán mi tí n bá fi òrí mi tú kankan náà Al-Kùránì subhanallah síbá wọn ni àyà alukóra ń sọ kalẹ̀ sojú òun ló sì lóore jùlọ yà dàbí alukóma yìí nínú alukóma wa yìí ló tún sọ̀rọ̀ gbólóhùn yìí torí àwọn sọ pé ó ti sàtìsẹ́ o gbogbo ẹni yóò tọ́ bá fi ìròrí ara rẹ̀ tú Kùránì ó fi ìròrí ara rẹ̀ ó fi tú alukóraní kódà kọjá pé tùmọ̀ tó tún yẹn bá ntọ́wà nù àyà ìdàgà mu wọn láti ṣe ló ṣe torí pé kò gba ìlànà tá a fẹ́ ká fi tu kò bá fi tu yẹn lọ́wọ́ akọ̀ láwùjọ ló ń táwọn fi ń da gbogbo kàwé. kọlọ́wọ́n bá dàpọ̀ kó sànù sí náà tẹ̀lé kọ̀ọ̀kan wa. sókò ṣe wà náà lùkọ́ àyàn bẹ́ẹ̀ náà ló wà nù hadith a ní fagbárí wa gbódúkú látàtó hadith àgbọ́yé àwọn tó síwájú yẹn náà láti tù láti tù láti bọ̀yé láti tù láti sàlàyé ní ó fi yé wa dáadáa. bí bẹ́ẹ̀ kọ́ èyí ó sì nà púpọ̀ nítorí ó sì bàjẹ́ yọkọ̀ ju tí yẹn ó tù sí lọ ọlọ́run yọ láàrin náà. كما قلنا ولا إن شاء الله تعالى سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك